naam alanabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ̀dẹ́ yẹn ni abara ni kódà tọ́lọ́wọ́n abá ń sọ fún anabi wípé kúl innama ana basharun mithlukum sọ fún àwọn èèyàn rẹ wípé àná èmi anabi tààrán sí ayé basharun mithlukum abara ẹ̀dẹ́ yẹn bíi tiyín lèmi náà yuha ilayya. ìyàtọ̀ tí ń bẹ láàrin èmi àtẹ̀yìn náà kọjá wípé yóò ha ìlàyà ya. máa ń mí nǹkan sí mi lára n tí wọ́n mí sí mi lára ni wọ́n mí lára àìmí sẹ́yìn lára yẹn lè dàbí ànẹ́bì nínú rìwáyà kan nínú àdìsù ànẹ́bì nígbà táwọn èèyàn ń rí pa ànẹ́bì máa ń àwọn wa fẹ́ níjọ́ kan pè wọ́n ẹ má lẹ fẹ́ farawé mi láwọn ibì kan torí pé èmi tẹ́ rí tẹ́ bá ní ẹ rí mi pé mò ń gbàwẹ̀ inú wa máa gbàwẹ̀ ẹ máa rí mi pé mò ń gbàwẹ̀ ń sì máa jẹun lójú oorun tọ́lọ́wọ́n máa fún mi jẹ yùtẹ̀rímù ní rabbi wáyò sì kí ni ọlọ́run a máa fún mi lóúnjẹ lójú oorun gbà mí a sì máa fún mi lómi a máa fún mi mu ìyẹn fi hàn yí pé wọ́n lànà bí a máa gbàwẹ̀ ń gbà mí bí ẹni tí èèyàn jẹun àtúwá máa jẹun gbà mí bí ẹni tí e ṣe kíni bí ẹni tí èyí máa gbà rẹ̀ tí ó máa sọ fáwọn èèyàn rẹ̀ gbá ẹ ṣọ́ra o láti ilé ẹ̀fẹ́ máa fara wé mi láwọn bí n tọ́lọ́wọ́n ọba ò ṣe ń tú láàsì fún mi ànábì dáa púpọ̀ ànábì èyí máa sọ pé torí pé mò ń ṣe nǹkan kan mo gbọ́dọ̀ sọ ọ́ di tú láàsì fáwọn èèyàn lódì wọn tọ́lọ́run ọba sọ nǹkan yẹn di tú láàsì ànábì èyí jálùbọ́sà kọ́ wá torí ẹ̀ kó sọ àbí ṣé ká gbé àìjà àlùbọ́sà ní lọ bí súnà yìí pé súnà ànábì ni kí wọ́n máa jẹ àlùbọ́sà tó sì já sí pé ní ṣàṣíyàtò rasúlù yẹn òun lòun kórìíra rẹ̀ ní ò fẹ́ràn gẹ́gẹ́ bí ìṣesí tiẹ̀ ládàámọ́ tiẹ̀ so ìyẹn fi hàn pé ànábì wa dáa púpọ̀ ó ní inni la akulu albasal wala uharrimuha èmi èé jẹ àlùbọ́sà àmọ́ mi ò ní torí wípé mi èé jẹ kí wọ́n á déèwọ̀ fún àwọn èèyàn sallallahu alayhi wa sallam ọlọ́run wa kí àná Muhammad àwọn sọ̀hábà yìí ẹni àpọ́nlé ni wọ́n ẹ̀dẹ́ èèyàn ni wọ́n àmọ́ bí wọ́n ti bá nẹ́bí lò tó àwọn náà ò pé tán àyíwá pé tán yẹn náà wọ́n dá níbi tí wọ́n ti dá àwọn èèyàn tó dá ń bẹ lára wọn àwọn tí wọ́n sì já sí pé àwọn náà àwọn náà tó wá kù ó ń bẹ lára wọn nítorí pé ọlọ́run àbá ló gbé wọn kalẹ̀ bẹ́ẹ̀ èèyàn kọ́ bọ́lọ̀ ń bá sì dákó wá náà ni ó ṣe rí kódà nínú àdísù kan a gbọ́ yí pé sàhábà kan ṣe kìdímà nẹ́bì ó sì kú sógun àwọn yẹn wọ́n ń. bẹ̀rẹ̀ si n'ime máa kí kó kú oríire pé okuku shehidi ó kúkú ṣẹ̀hídì ọ̀hún alánẹ́bí fún ẹ gba ẹni tẹ́ ẹ ni nì kódà nínú sáárì rẹ̀ ó ń jìyà lọ́wọ́ kí ló sì fa ni wípé wọ́n fi hàn mí wípé aṣọ tí wọn fi sìnkú rẹ̀ ó jí nínú ẹ̀rú sàhábà kan ni sọlọ alayhi wa sallam. anabi yẹn máa fi nǹkan pamọ́ kódà aisha radiyallahu ta'ala anha onílàwọ̀kánà rasulullahi sallallahu alayhi wa sallam katama alwahyi la katama ahihi alhaya aya nbi tọ́lọ̀ wọn bá ti ń bá nàbí sọ̀rọ̀ kó fẹ́ zainab bintu jash tó bá jásí pa nàbí bá jẹni tí máa fi nǹkan pamọ́ nínú àṣẹ táwọn ọlọ́run bá fi pa ìbáfáyà yẹn pamọ́ anabi ṣe kátìm bẹ́ẹ̀ náà ṣeré nínú àdìsù ànẹ́bí agbọ́ yìí pé mankẹ́tàmà ilmen ẹnikẹ́ni tó bá fi mímọ̀ kan pamọ́ olùjímọ̀ bìlìjà mímì náírà yẹ ọmọlùkìyàmà wọn á dé ní gàárì ẹṣin gàárì iná ni wọn wàá fi ṣe èyí tí wọn fi dé lálùkìyàmà lónìí àwọn èèyàn ń fẹ́ ká máa fi òdodo pamọ́ tàbí nǹkan tá a bá mọ̀ tàbí nǹkan tá a bá ní kódà àwọn ànẹ́bí ọlọ́run ọlọ́run a máa sọ̀rọ̀ àwọn ìyàwó wọn bòmíì ó sọ̀rọ̀ ìyàwó ànábì lut nígbà tí ó máa sọ̀rọ̀ ó ní daraballahu mathalan lilladhina kafaru imra'ata nuhin wa imra'ata lutin kanata tata abidayni min ibadina salihayni فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل دخل النار مع الداخلين ضرب الله مثلا ọlọ́run àbá ó mú àpèjúwe kan wá láti fi ṣàpèjúwe fún wa àwọn tó wá fẹ́ ṣàpèjúwe fún lilladhina kafaru ó fẹ́ ṣàpèjúwe àwọn olùkọ́tọ́ ọlọ́run ọlọ́run wa ògbé ta ni ó fi ṣàpèjúwe wa ní mọ́ràtà nùhìn wa mọ́ràtà lótìn ṣé wọn pé ìmọ̀ràtù lúùtì ìmọ̀ràtù nù ìmọ̀ràánúhù yẹn sọ̀hábíyà lòun jẹ́ fún ànábì núhù sàábà tiẹ̀ ni ìyàwó ànábì wa lúùtù sọ̀hábà tiẹ̀ náà ni ngbọ́ ọlọ́run wá fẹ́ júwe wọn ó wá ń fi wọ́n ṣàpèjúwe àwọn tí wọ́n kọ́tọ́ lọ́hùn ọlọ́run wá ń ṣàpèjúwe lilladhina kafaru fáwọn àwọn tí wọ́n kọ́ tọ́lọ́hún ó wá ní múrata nu ìyàwó ànábì nuhu tó jẹ́ àwàlò rúṣùl ẹni òjíṣẹ́ fọ́gọ́rùn ọdún mẹ́sàn-án àtàádọ́ta ọdún tálùkùránì sì gbé bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ tó wá jẹ́ àwọn ànábì ọlọ́run lọ́lọ́run wá fi ṣàpèjúwe káfìrí wa marata nuhin marata nuhin wa marata lutin ìyàwó ànábì nuhu àti ìyàwó ànábì lutu ọlọ́run wá ní kánà tá àwọn méjèèjì tata abidahin ni wọ́n ń bẹ lábẹ́ ẹrúsìn méjì mi ní ibadina tí wọ́n jáwọn ẹrúsìn wa abẹ́ ànábì ọlọ́run ọba ni wọ́n wà àwọn ọkọ wọn méjèèjì sọ àlàháìní èèyàn rẹ ni wọ́n fọ́kà nàtàhùmá wọ́n sì jàǹbá ọkọ wọn ọlọ́run ò torí pé wọ́n jàǹbá ọkọ wọn nìkó wá fi pamọ́ kan á sọ pé àyà yẹn o ẹ gbọ́dọ̀ kánú alukur'ani mọ́ o torí pé yóò máa jẹ́ àbùkù fún ànábì wa Nuh tàbí yóò máa jẹ́ àbùkù fún àwọn ìyàwó rẹ̀ ọlọ́ni kánà tààtà àbídẹ́ yìí ni àwọn méjèèjì ń bẹ lábẹ́ àwọn méjì kan nínú àwọn ẹrú sìn wa sọ́ọ̀lá àyìn táwọn méjèèjì tún wá jẹ́ èèyàn rẹ̀ báwọn méjèèjì tí wá jẹ́ èèyàn rẹ̀ tó nínà fọ̀kánà ta ùmẹ́ àwọn obìnrin méjèèjì wọ́n jàǹbá àwọn ọkọ wọn wọ́n hùwà tí ó dá sí wọn ìwà jẹ́ àwọn ànábì ọlọ́run abáyẹn lámúyógún nìyá ánìhùmẹ́ mina lọ ìṣẹ́yìn a kò wá ní kò wá ní jẹ́rọ̀ lọ́rọ̀ kan tí ó wàá fi gbà wọ́n lẹ̀ tí ó wàá máa já sí pé àǹfààní pé wọ́n já ìyàwó ànábì ọlọ́run kan ò ní sí fún wọn níwájú ọlọ́run látara pé ìwà tí wọ́n wù yẹn náà ni wọ́n jèrè rẹ̀ ìyẹn léyìí tó ń fi hàn yìí pé ìjẹ́ ọmọ ẹlẹ́yìn ànẹ́bì tó sì bá ànẹ́bì ló gbà kò lè rọ ẹni tí ò ṣe rere lọ́wọ́ níwájú ọlọ́run lam yughni anhuma minallahi shay'a minallahi shay'a kò lè rọ wọn lọ́rọ̀ ìjẹ́ ànẹ́bì ọlọ́run bá nì kò rọ wọn lọ́rọ̀ kò gbà wọ́n lẹ̀ kò ṣe wọ́n láǹfààní níwájú ọlọ́run wa ìdájọ́ ọlọ́run lórí wọn ọlọ́run náà ni pé ìdíkòlẹ̀ náírà ẹ̀yin méjèèjì ẹ máa lọ́nù náà màá dàkìlín pẹ̀lú àwọn tí ó wọ̀ bẹ̀ torí pé ẹ ti ṣiṣẹ́ ẹ náà. aya yìí anabi nuhu ni o àtànàbí lutu o káwọn aṣọ yìí pé ah, eléyìí o tá a bá ní àmọ́ ìwọ aya yìí yóò máa jábùkù fún anabi nuhu àbí yóò máa jábùkù fún anabi lutu àbí táwọn ìyàwó rẹ̀ káwọn aṣọ pé tọ́ ah, ẹ má jẹ́ àká ẹ sì má jẹ́ àárín ẹ jẹ́ àgbésẹ́ bẹ̀ kan ọlọ́run ọbẹ̀ yìí sọ bàbẹ́ ọlọ́run lọ bẹ́ẹ̀ nínú alukur'an ó máa wọn ọ̀rọ̀ oríṣiríṣi bá ní wá ó bá anabi inú yunus àwí anabi yunus ẹja sì gbé mi ó sì tọrọ àforíjì ó sì sọ pé la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimina ká torí pé ọlọ́run bá fi gbígbé mi tẹ́já gbé yunus mi nì ó fi dá sẹ̀ríà fún káwọn á mọ̀ yìí pé àbùkù ni fún anabi ọlọ́run ọba yẹn. kò lè jábùkù lọ́dìwọ̀n tí ó bá jásí pé ikú ọmọ anabi Muhammad sallallahu alayhi wa sallam tọ́mọ rẹ̀ kú lójú ẹ̀ kò lè jábùkù fún anabi torí pé bàláwù ni àdánwò ní látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run abá foríṣiríṣi àwọn nǹkan kankan wà anabi ọlọ́run láwọn tó pọ̀ tó sì jásí pé a máa sọ a máa sọ táyọ̀ máa fi parẹ́ kódà ọlọ́run bá anabi wípé àbáṣá wa tà wá lá ó bá nẹ́bí wíńbì kan pé wà ń kún tàfi raibi mimma anzalna alayka tó bá ń ṣe èméjì lórí ń ta sọ̀kalẹ̀ fún ọ ọlọ́run kìlọ̀ fún anabi pé kó o ṣọ́ra wala takunanna minal jahilin kó o má bàa dẹni aláìmọ̀ kan ọlọ́run bá nẹ́bí wí mẹ́ káwá nítorí pé ti bá nẹ́bí wí yẹn ibẹ̀ ni àbí ká ṣe kí ni o ká máa fi pamọ́ ká máa sọ torí pé yóò máa jẹ́ àbùkù fún anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ máa wòrán náà wa mùsùlùmí àárín pé ká sọ pé fẹ́ẹ́ ọmọ ọdún o ó sì ń bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án sábùkù sànẹ́bì àárí bí ká sọ yí pé nínú àdìsù pé ń lọ ń kan nínú yàrá kan ń wá mú dání ohun arábìnrin yẹn náà wá ń ṣagídí so a sábùkù fànẹ́bì àwa ń rí i pé a bá sọ̀rọ̀ àwọn sàhábà àbùkù ní fáwọn sàhábà léyìí tó ń fi hàn wọ́n yí pé nùfọ́ dìlọ sọ̀hábà àlẹ́nẹ́bì àti tó ń bàbàrà àwọn sọ̀hábà gangan pàápàá ju ànábì fúnra rẹ̀ lọ tó sì já sí pé ọlọ́run fúnra rẹ̀ kàrámúnábà ní Adam ó ti fọ́n mi ènìyàn lápọ́nlé gbogbo ènìyàn láyé la gbọ́dọ̀ pọ́nlé pàápàá àwọn tí wọ́n bá ṣáájú wa tá sì fẹ́ sọ̀rọ̀ wọn ká má sọ èyí tí tó já sí pé ní tí wọ́n ń ṣe àmì tó bá ti bọ́ sábẹ́ẹ̀sì àní ní tá a fẹ́ ṣe sí i kọjá ká ṣàlàyé nígbà táwọn ẹni ìṣáájú bá ti kọ́ kalẹ̀ èyí tí wọ́n kọ́ kalẹ̀ láàlẹ́ máa wí ń pa wọn nígbà tá a bá mọ̀ alhamdulillah nígbà kan àríyànjiyàn ń ṣẹlẹ̀ lórí yìí pé ṣé munafiki ń bẹ nínú àwọn sàhábà àwọn kan ló wà àwọn kan ní kò sí alhamdulillah pé lọ́sẹ̀ tó kọjá amú àyàwá pé munafiki ń bẹ nínú àwọn sàhábà tó sì pọ̀ àyà mú wá ń jọ náà sì ni wípé suratun nisa'i aya one thirty eight one thirty nine níbi ọlọ́run abá ti ń bá nẹ́bi sọ̀rọ̀ yìí pé bashiril munafikina bi annalahuma azaban aliman alladhina yattakhizuna alkafirina awliyaa min dunil mu'minina ayabitaguna indahumul izzata fa innal izzata lillahi jami'a ọlọ́ni bashiril munafiqin bá mi fún àwọn mọ̀nẹ́fìkì àwọn tí wọ́n láwọn ń sin lọ́hùn tí wọ́n tún ń ṣe nǹkan mi nínú àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ bí anẹ́lẹ́hùn azaben alimẹ́ ń pé ìyá ẹlẹ́ta èrò ń bẹ fún wọn ìyá tí wọ́n jẹ tí ó ní wọn lára lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ wá júwe àwọn tọ́lọ́run bá ń wí ó ní alladhina yattakhidhuna al-kafirina awliya'a àwọn náà làwọn tí wọ́n jásí pọ́mọlẹ́yìn rẹ̀ ni wọ́n wọ́n wá mú àwọn káfìrí àwọn olùkọ́tọ̀ ọlọ́run ní awliya'a ọ̀rẹ́ ayò láti máa fi ran àwọn káfìrí lọ́wọ́ lórí àwọn mùmínì táwọn náà sì ń bẹ lára ọmọlẹ́yìn rẹ̀ ọlọ́run wá ń sọ yín pé ayabitago náà indahumul izzata ṣe iyì ni wọ́n ń fẹ́ lọ́dọ̀ àwọn káfíì tí wọ́n fi ń ṣe bá nìní àbówó àbọ́lá ọlọ́run tó bá yẹ pówó ni tó bá sì yọ́lá ni fàínà láìsàtà lílà ìjàmíà iyì ń bẹ lọ́dọ̀ ọlọ́run gbogbo ohun tí ń jọ́lá gbogbo ohun tí ń jẹ́ yìí tí ń jẹ́ pò ọ̀dọ̀ ọlọ́run ló parí sí. ẹ wá rí i pé mo wá mú àdìsù kan wá lọ́sẹ̀ tó kọjá tí mo ní àfáà wa Uzayfatul Yamani rahmatullahi ta'ala alayhi wọ́n ń sọ fún wa yìí pé المنافقون الذين فيكم شر من المنافقين الذين كانوا على عهد رسول الله صلى الله عليه وسلم wọ́n sọ fún wa wípé àwọn mẹ̀nẹ́fìkì tí wọ́n wà ní sámẹ̀ ní ìta wọn ìyẹn fi hàn pé ńgbà tá ànábì jáde láyé tán àwọn mẹ̀nẹ́fìkì tí ànábì fi ilẹ̀ láyé tàbáwọn tí wọ́n tún dé lẹ́yìn tá ànábì táwọn tún bá táwọn ń jẹ́ tábàárín fún àwọn sàhábà ó láwọn mẹ̀nẹ́fìkì ó ní sharrun àwọn tún burú ọ̀rọ̀ tí wọ́n tún burú minal mẹ̀nẹ́fìkì na alladhina kanu ala ahdi rasulillah ju táwọn mẹ̀nẹ́fìkì tí wọ́n ń bẹ lójú ayé anabiwa muhammad lọ ìyẹn fi hàn yí pé mẹ̀nẹ́fìkì ń bẹ nínú àwọn sahaba anabi muhammad gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ alukur'an àtàkọọ́lẹ̀ àdísù anabi àtàkọọ́lẹ̀ àwọn sahaba alkiram radiyallahu ta'ala anhum ajma'in. Uzaifatul Yamani tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ń bí lẹ́rẹ̀ yìí pé kulna zaka liman zaka ya aba abdullah kí ló dé tó fi rí bá ní ó ní li'anna ulaika kanu yusirruna nifaqahum wa anna a'ulai a'lanuhu ó láwọn àtànà ni àwọn máa fi ìwà mọ̀nẹ́fì kí wọ́n pamọ́ ọlọ́ni máa tú wọn láṣìírí sọ́dọ̀ ànẹ́bì nígbà míì pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn tàbí nǹkan kan tí wọ́n bá ṣe ní kọ̀rọ̀ ọlọ́run ó tú ta ó ní wàá nà á wùlẹ̀ ayé àmọ́ àwọn ti sìn àìlẹ̀ nùhù àwọn ń gbé tí wọ́n ta ni wọ́n fi bò rárá wọ́n ń gbé wa mùnáfíkì wọn bá ta ni a sì mú àyà wá lórí eléyẹn náà kọ́lọ́n kó dákun kó ṣíjú àánú wa nam ẹja wa lọ sórí pé lọ́sẹ̀ tó kọjá mo sọ pé lára àwọn àwà tá a rí lọ́dọ̀ àwọn sọ̀hábà elkiram nínú ara wọn a rí nínú àwọn àwáyé pé kátàn ènìyàn a rí alàkìdáhùn tí wọ́n ń pè ní kátàn yẹn jẹ́ a rí nínú wọn tó ń tan ọlọ́run a sì rí nínú wọn tó ń tan ànẹ́bì a sì mẹ́rì rẹ̀ wá nínú alukur'an ibi tá a ti wá fẹ́ bẹ̀rẹ̀ lónìí náà ní ipa a rí nínú àwọn sọ̀hábà ìyẹn ni pé kàrá àtúntà àkíyèmí ṣàríà àwọn tí wọ́n máa ń kórira láti lo alukóraani láti fi gba ìdájọ́ ọlọ́run nínú àwọn sahaba anabi àtúnrí lára wọn eléyìí náà ń fẹ́ kó máa ọlọ́run ń bá wọn sọ̀rọ̀ káwa náà mẹ́lẹ̀ ṣerú ẹ̀ ó sì ń bá wọn náà wí káwọn náà lè jáwọ́ ẹjẹ́ á lọ sínú alukur'ani pé a rí nínú àwọn sahaba nẹ́bì táwọn náà máa kórìíra láti gbàdájú alukur'an nígbà tá alukur'an bá sọ kalẹ̀ fún wọn lórí nǹkan kan ọlọ́run wá tú wọn láṣìírí tá a bá lọ sínú kur'an quran four aya sixty sixty one tẹ́ ń pè ní fasis ìyẹn ni pé sunra tuhẹ́ suratu nisa'i tá a bá lọ bẹ̀. alukur'ani ń sọ fún wa wípé alam tara ila alladhina yazumuna annahum amanu bima unzila ilayka wama unzila min qablika yuriduna an yatahakamu ila taguti wa qad umiru an yakfuru bihi wáyúrídù ṣàìtọ́nù ayùdíláhùn dọ̀lẹ́lẹ́mbàáyídà ayùdíláhùn dọ̀lẹ́lẹ́mbàáyídà wàyíláàkílẹ̀ lẹ́hùn táìlẹ́hùn ìlàmà àǹzàlálọ́hùn wàyíláàrásólè rọ̀áyítàlì múnàfíkì iná yasódónà àǹkàsódódà ṣé wọ́n ń sùn ní tó lè bá wa gbé parí ẹ̀ náà alukurani ń sọ fún wa wípé alamutara ìran anabi njẹ́ ò tiẹ̀ rí ni ò tiẹ̀ wòye ilal ladina yasumuna annahum amanu sáwọn tí wọ́n jásí pé nú ọmọ ẹlẹ́yìn rẹ̀ yasumuna àwọn náà ń fi rinlẹ̀ wípé annahum amanu àwọn nígbàgbọ́ bima unzila ilayka sálùkùránì tí wọ́n sọ̀kalẹ̀ fún ọ wa ma unzila min qabulika àwọn sì nígbàgbọ́ síbi ọlọ́run tọ́lọ́run bá sọ̀kalẹ̀ ṣáájú kánẹ́bì ó tó dé tó wá jásí pé àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ ní yorí dúnà ó ń bẹ nínú ọkàn wọn ní tí wọ́n máa ń fẹ́ ni pé àyàtà akamu ìlàtọ̀gùtì tó yẹ pé tí wọ́n bá fẹ́ wá dájọ́ káwọn máa wá sọ́dọ̀ orogún ọlọ́run yàtà akamu ìlàtọ̀gùtì ká máa wá lọ di òòṣà kọ́ a máa wá lọ́dọ̀ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́hún báwa náà ti máa wá àwọn adífákiri lónìí àtàwọn tí wọ́n máa wọṣẹ́ ẹ máa gbáyà yóò náà la rí inú àwọn sọ̀hábà yẹn náà táwọn náà máa fẹ́ gbé ọ̀rọ̀ tiwọn náà lọ́ọ̀dọ̀ àwọn míì lọ́dà ẹ bá wa náà wò ó ẹ járí ọlọ́run wa ń tú àṣírí fún ànábì pé alámùtàrà ìrá ànábì òwòye ni ìlàlẹ́dínà sáwọn tí wọ́n já sí pé nìyẹn sún mu ní anahun amẹnu táwọn náà ń lérò pé àwọn nígbàgbọ́ àwọn náà ń sọ pé àwọn nígbàgbọ́ nu ọlọ́run wọ́n nígbàgbọ́ bima unzila ilayka sálùkùránì tí wọ́n sọ̀kalẹ̀ fún ọ wàmẹ́ unzila min qablika àti ìwé tí wọ́n ti sọ̀kalẹ̀ ṣáájú kí wà nẹ́bí ò tó dé tí ò wá sí nǹkan mí nínú èrò wọn kọjá pé tọrọ bá délẹ̀ yuriduna yàtà àkàmù ìlàtọ̀ gúùtì wọ́n máa fẹ́ láti gbé ìdájọ́ wọn tàbí láti gbé ọ̀rọ̀ wọn lọ́dọ̀ òòṣà láti gbọ́dọ̀ ọ̀rọ̀ wọn lọ́dọ̀ ẹlẹ́bọ ọlọ́run wá ní wa kọ́ dín mi rú àyíyá kí furu bì í àwọn ọlọ́run sì ti pa wọ́n láṣẹ yìí pé kán má ṣerú ẹ̀ kán pààtì ibo ló ti pa wọ́n láṣẹ bí ó ti pa wọ́n láṣẹ náà ni pé tíyẹn bá ka àyà tí ń bẹ lábẹ́ ayatel kurisi ọlọ́run abó sọ fún wa ń bẹ̀ wípé la ikraha fi díìnì ìjẹni nípa ò gbọdọ̀ wọnú ẹ̀sìn wọ́mẹ́yìn kọ́dí tabáyà ní arúṣúdú mínà làgáyìn wọ́mẹ́yìn yakufuru bi tọ́gùtì ẹnikẹ́ni tó bá fi lè kẹ̀yìn sí ń tà ń pè ní tọ́gùtù gbogbo tó bá ti lè yàtọ̀ sọ́lọ́hún wàyúhùmí bi lẹ́yìn tó sì gbọ́ lọ́n kọ́dí sítà musakabela ọ̀rọ̀ wá ti wòsàn kọ́ ìyẹn ti di okun ọlọ́run ìgbàgbọ́ rẹ̀ jókòó ọlọ́run wa ń sọ fún ànábì pé alam tara ṣé wọn náà wòye ila alladhina yazumuna annahum amanu bima unzila ilayka sáwọn tí wọ́n yẹ pé ní wọ́n máa sọ̀rọ̀ pé àwọn nígbàgbọ́ sí tí wọ́n sọ̀ kalẹ̀ fún ọ wa ma unzila min qablika wọ́n sì tún nígbàgbọ́ sí tí wọ́n sọ̀ kalẹ̀ ṣáájú kó tó dé tó sì já sí pé ní yuriduna an yatahakamu ila taguti wọ́n a máa fẹ́ láti gbé ọ̀rọ̀ wọn wọn a máa wá dájọ́ wọn lọ ọ̀dọ́n tó yàtọ̀ sí tọ́lọ́hún wọ́n fẹ́ràn dájọ́ káfìrí ìyẹn náà ń bẹ láyé nísìnyí o bẹ́ẹ̀ bá ti ń kó ti alukurani lónìí làwọn yóò máa sọ wípé sunna sọ wípé àdíìsù sọ wípé àwọn àfáà sọ wípé wákọ̀dí umiru ayéyákí furubi tó sì ti wà nínú àṣẹ ọlọ́run pé gbogbo ohun tó bá ti yàtọ̀ sí dájọ́ ọlọ́run ẹ̀ẹ́kẹ́yìn sí tọ́rọ̀ ọlọ́run bá ti délẹ̀ ń bí ọ̀rọ̀ ẹ̀sìn ó ní wàá yorí dúnà ṣèitán ayọ̀dẹ́lá humudọ̀lẹ́lẹ̀ bàáyídá torí pé ó wà nínú èrò ṣàìtọ́nù náà láti sọ wọ́n nù dọ̀lẹ́lẹ̀ bàáyídá ní sọnù tó jásí pé ní ọ̀nà wọn ó jì nínú ìṣìnà yẹn lẹ́ni ẹ wá wo iye àwa mùsùlùmí tá a wá ń sọnù ọlọ́mọdé á sọnù látara wípé alukurani òjọ wa lójúmọ́ tí wọ́n bá kó ti ọ̀rọ̀ nù rẹ̀ kódà tí ṣéwù rẹ̀ bá sọ kinní kan ó mọ̀ ní àná àwọn ṣéwù tí wọ́n sọ lélẹ́yìí ẹ sì máa kó ti kùránì fún un ẹrú ọlọ́run kan pè mí irú ẹ̀ bẹ́ẹ̀ lánàá a sì jọ ń sọ̀rọ̀ àjọ mo wá ó wá kóòtì àyà kùránì kan mo wá ní túmọ̀ rẹ̀ kọ́nù ni ó sì rí i pé bí túmọ̀ rẹ̀ ti lọ́ọ̀rẹ́ tòun ti bẹ́ẹ̀ náà kò gbá kẹ́lẹ́ mọ aburú tó ti wọnú ọ̀rọ̀ wa níbi ọ̀rọ̀ alukur'an ọlọ́ni alamutara ilalladhina yazumuna annahum amanu ó ráwọn tí wọ́n já sí pé àwọn máa ń sọ pé àwọn nígbàgbọ́ sálùkùrán wọ́n sì nígbàgbọ́ sáwọn tọ́lọ́ ń sọ̀kalẹ̀ ṣáájú kùránì yuriduna an yatahakamu an yatahakamu ila taghut àmọ́ tọ́rọ̀ bá délẹ̀ wọn kì í máa gbàdájọ́ kuranu ni wọn a máa wá nǹkan míì tó yàtọ̀ sí ìdájọ́ ọlọ́run wàkọ́dí umiru an yakufuru bihi tọ́lọ́wọ́n bá sì ti pa wọ́n láṣẹ pé wọ́n ń láti pa nǹkan yẹn tì bẹ́ẹ̀ bá ti gba islam gbogbo ìdájọ́ láyé ó dá padà sọ́dọ̀ ọlọ́run ó ní wa yuridu ṣèyítọ́nù an yudhillahum dọ̀lẹ́lẹ̀ ń ṣèyítọ́nù náà ní pílánì lórí wọn pé òun ó sọ wọn nù ní sísọnù tánù yẹn ó jìnà tí ẹ pé ìmọ̀nà ò ní bá mọ́ ẹ wá wo ntọ́lọ́hún wá sọ mbẹ́ nínú sixty one ni ó ní wa idha qila lahum ta'alaw ila ma anzala Allahu wa ila ar-rasul tẹ́ bá wá ní ẹ wá ẹ wá gbọ́ ntọ́lọ́hún ẹ jẹ́ àlò ẹ wá tẹ̀lé ntọ́lọ́hún sọ̀kalẹ̀ fún ànábì rẹ̀ wa ila rasul àti tí òjíṣẹ́ rẹ̀ jáde nínú ọ̀rọ̀ tọ́lọ́hún sọ fún un alukurani nínú ra'aytali munafikin ó rí àwọn mọ̀nàfìkì gbà náà yasuduna anka sududan wọ́n máa di ànábì lọ́wọ́ ọ̀rọ̀ kurani kan ló kàn nísìn ọ̀rọ̀ kurani kan ló kọ kò tí ì kan alukurahan tá a bá tiẹ̀ sọ̀rọ̀ nísìn gbogbo ẹ̀ náà kọ́ láàmú lọ mú kurani wá kí ni àwọn lágbájá kan ẹja béè lọ́wọ́ wọn báwo ni wọ́n ti máa sọ kánàbì tó dé báwo ni wọ́n ti máa ṣe báwa náà ṣe ń ṣe nísìn kurani fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ pé idha qila lahum ta'alaw ila ma anzala Allahu wa ila rasul tẹ́ ẹ bá sọ fún wọn pé ó yá ẹ wá já lo ntọ́lọ́ ń sọ kalẹ̀ fún ànẹ́bì tá ànẹ́bì náà sì ṣàlàyé yẹ fún wa ní ọ̀rọ̀ ọlọ́run rahaitel munafikin ó máa rí munafiki yasudu alimunafikin nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ yasuduna anka sududa wọ́n sì máa díwọ́ ànẹ́bì lọ́wọ́ wọ́n máa gbáwájú wọ́n máa gbẹ̀yìn láti pé kí ìdájọ́ yẹn kó má lè ṣe kíni kó má lè rinlẹ̀ bí wọ́n ṣe máa kó àwọn èèyàn míì lẹ́yìn wọ́n mọ̀ dí wọn lọ́wọ́ àyà kùránì kan nù ni nínú ìṣesí tá a rí lọ́dọ̀ àwọn míì nínú àwọn sàhábà ìkànnì yẹn àríkàrá àtúntàkìmí àṣàríà gáwa náà ti wá ń kórira àti fi ṣàríà dájọ́ lónìí torí pé tí wọ́n ń pè ní ṣàríà alukur'ani ni ọlọ́run sọ fún ànábi pé inna ja'alnaka ala shari'atin minal amur àwa ọlọ́run àti mọ̀ọ́mọ̀ ṣe lẹ́ni tí ó máa lo òfin kan tó ń jẹ́ àṣẹ àwa ọlọ́run fataba ìhà òun náà ni kó o máa tẹ̀lé má sì tẹ̀lé nǹkan mi kùránì yẹn àti wàá pátì ní ìsìn àló mọ́ nínú ìwà tá a tún lè rí lọ́dọ̀ àwọn sàhábà yìí òun náà ni ká máa rí al-istiglal istiglal yẹn ká máa wá ìṣàṣejù ìṣàṣekọjá àlà irú ẹ̀ náà la sọ wípé àwọn kan máa bú ànẹ́bì nítorí ọ̀rọ̀ sahara tá ànẹ́bì bá pín talukurani sọ fún wa ní suratu tauba aya fifty eight wípé wàmí ní umeyyẹlì mizuka fi sadaqati a rí nínú àwọn sàábà rẹ yìí náà tí wọ́n máa yẹ̀yẹ́ wo ànábì wọ́n máa fi ọ́ ṣe yẹ̀yẹ́ tí wọ́n máa bu ọ lójú rẹ fi sadaqati lórí sàrà tó pín fáwọn èèyàn ọlọ́ni fàyín ń tọ́ mí ní aradu níjọ́ tí wọ́n bá fún wọn nù sàrà yẹn inú wọn ó dùn ànábì ni ó jẹ́ èèyàn tó dáa jù wàyí ńlámi yóò tọ́ mí ni à ń jọ́ tí wò bá kàn wọ́n ìdáhùn yasukutun wọ́n máa bínú wọ́n sì máa sọ̀rọ̀ tí ò dá sáà nẹ́bì wọ́n máa pa nẹ́bì lálábòsí wọ́n máa sọ sí pé kò mọ nǹkan pín àti sọ yẹn náà kọjá lọ nínú àwọn àwa tálùkùránì tún sọ pé a tún rí lára àwọn sàhábà mi náà ni alakisọm ìyẹn ni pé kájàjàgbùlà lẹ́yìn tọ́lọ́mùbá bá wa wí lórí nǹkan kan ká tún mọ̀ gbọ́ ká yarí kanlẹ̀ ẹ yá wo suratul baqara nínú two oh four ọlọ́run ọba ń sọ fáànẹ́bí ń bẹ̀ wípé wàmínà nurse ó tún ń bẹ nínú àwọn ènìyàn tí wọ́n jọ ọmọ lẹ́yìn rẹ̀ yìí náà man yu'jibuka qawluhu ẹni tí ó máa sọ̀rọ̀ lójú wo ànẹ́bì tọ́rọ̀ rẹ̀ ó sì máa jọ wo ànẹ́bì lójú pọ́rọ̀ ní sọ fil hayati dunya lórí ọ̀rọ̀ ọ̀sẹ̀mi ayé ń bẹ́ẹ̀ bá sọ. So wàyúṣìdù lọ́hà àlámẹ́fẹ́ kálbìhì yóò sì tún máa fi ọlọ́run ọba jẹ́rìí tí ń bẹnu ọkàn rẹ̀ pé wàlọ́hì ọlọ́run rọ́kàn mi lórí ọ̀rọ̀ tí mò ń wí wàlọ́hù ṣahid àlámẹ́fẹ́ kálbì ọlọ́run ọba lẹ́lẹ́rìí tó wà lọ́kàn mi pé bó ti rí náà nìyẹn kùránì ní wí o ọlọ́run ní wàhúwà aládùlùkìsọ́ọ̀m tó sì já sí pé alájà àgbùlà ni kò gbá tí wọ́n wí <laughs> dákun máa gbọ́n tálùkùrá ni wí o ń bẹ nínú wọn torí pé tó wọn tó tẹ̀lé àyà yẹn kó o bá ń wí. kó o lè mọ̀ pé àwọn lọ́lọ́run ń bá wí tẹlẹmíín sí yóò mọ ẹyàn gba eré làwọn kẹfìrí lọ́lọ́run bá mi rárá ọlọ́ni wà mí náà ń bẹ nínú àwọn èèyàn ọmọ ẹlẹ́yìn rẹ máa ń yọ ọ̀jẹ̀ kàkà olùhù ẹni tí ó sọ̀rọ̀ fún wa nẹ́bí ọ̀rọ̀ rẹ̀ ó sì jọ́ lójú pé ah èèyàn ti sọ̀rọ̀ fil ayati dunya níbi ọ̀rọ̀ ṣẹ̀mí ayé tó bá wọn sọ wa yushidu Allaha ala ma fi qalbi yóò sì máa fọlọ́wọ́n bá jẹ́rìí tí ń bẹnu ọkàn rẹ̀ wọ́n tún máa búra fáànẹ́bì káànẹ́bì lè gbà wọ́n gbọ́ ọlọ́run wá ń tú àṣírí fáànẹ́bì pé àmọ́ yóò jíbú kàkà olùwò fil hayati dunya òórí nù wọn yìí náà ẹni tí ó máa sọ̀rọ̀ láti fi tàn wá ànẹ́bì kí wọ́n ànẹ́bì lè máa rò pọ́rọ̀ tí ń sọ ní ọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ rẹ̀ ó máa jọ̀wọ́ ànábì lójú wa yushidu Allaha ala ma fi qalbi yóò sì máa fọlọ́wọ́n bá jẹ́rìí bẹ́ẹ̀ jáde pé ẹ ń lọ wọrí social media lẹ́ni àwọn èèyàn mọ̀ sọ wọ́n sì máa pe wallahi lórí irọ́ wallahi lórí irọ́ yushidu Allaha ala ma fi qalbi yóò máa fọlọ́wọ́n bá jẹ́rìí tí ń bẹnu ọkàn rẹ̀ fún wa ànábì ọlọ́wà ni wàyí dá tàwa ńlá irú èèyàn bẹ́ẹ̀ ni nígbà tó bá wá pẹ̀yìn dà tó bá kúrò lọ́dọ̀ wa ànẹ́bì tán wọn á bọ́ sórí ilẹ̀ lè yóò sí dàfi ya wọn á máa ṣèbàjẹ́ wọn bẹ̀rẹ̀ sí ní wùwà tí ò dáa. ẹ̀yún líkàlà arúsà wà násìlà wọn bà nǹkan ẹ̀ní jẹ́ wọn bà nǹkan ọ̀rọ̀ jẹ́ níjà tí wọn ànẹ́bì ti parí fún wọn tí wọ́n sì ti búra wípé ah ọlọ́run ọba rọ́kàn àwọn o àwọn fọlọ́n búra fún wa nẹ́bí o tán bá kú ò lọ́dọ̀ rẹ sàn lìyú sídẹ̀fẹ̀lá àrùdì wọn wà bọ́ sórí ilẹ̀ wọn bà nǹkan jẹ́ yòlíkò làárùsà wà nẹ́sìlà wọn bà nǹkan ọ̀sìn jẹ́ wọn bà oko jẹ́ wọn bà nǹkan ẹ̀ní jẹ́. ọlọ́run wá ní wallahu la yuhibbul fasada ọlọ́run ọba kì í máa fẹ́ràn ẹni tí ń bá ń ṣèbàjẹ́ eléyìí náà ọlọ́run ọba ń sọ ọ́ láti máa fi tú nínú wà táwọn kan wù nínú ọmọlẹ́yìn ànábì ìyẹn wá ń jẹ́ àṣẹ́kùbọ̀ ọ̀rọ̀ fáwa náà káwa náà ṣọ́ra ká má wúrú ẹ̀ níwà kọ́lọ́n kó ṣíjú àánú wa nínú tọ́rọ̀ wọn bá tó sọ nínú ọ̀rọ̀ àwọn sàhábà mi náà ni asáàyò fìlfìtnà náà ni pé ká máa dá wàhálà lẹ̀ báwọn kan náà ṣe máa dá wàhálà lẹ̀ lórí Facebook lẹ́nìí tí wọ́n ń gé ọ̀rọ̀ ọlọ́rọ̀ irú ìṣesí yìí tó jọba nì náà ti wà láyé ànẹ́bì láàrin àwọn sahaba alkiram táwọn kan náà ń ṣe táwọn kan ó gbé ọ̀rọ̀ ẹnìkan lọ́dọ̀ ẹnìkan wọ́n ó gbé kinní kan láti máa fi dá wàhálà alẹ̀ gé eléyìí gé eléyìí wọ́n á máa lọ ọ̀pọ̀ mọ́ra wọn irú ẹ̀ náà wà ká lọ sínú alukurahan ó sì lẹ́sàn-án ó sì lérè súrátù tauba náà láti rí quran nine forty eight ọlọ́run a bá ń sọ ní alukurahan yìí pé. لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون ومن يقول إذا لي منهم من يقول إذا لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين àwọn ń ta kọ́kọ́ ṣùgbọ́n ni pé gbogbo ibi tọ́lọ́wọ́n bá ti lo káfíìrì inú alukurahani náà kọ́ ló ń túmọ̀ sí wípé kèfèrí àwọn bòmíì ń bẹ torí pé níta ń pè ní kàfàrà náà ni sàtàrà kéèyàn máa fi nǹkan pamọ́ sàtàrà ò fọwọ́ bo ọlọ́mọlẹ̀ sàtàrà níbomi káfàrà máa túmọ̀ sí pé ṣàbí kàfàrà náà ń kún mọ́sẹ́ yàá ti kún apá àṣìṣe yín rẹ̀ ó láwọn ìtumọ̀ mi yàtọ̀ sí yìí ni ọlọ́ni làkọ́dí ibtaguli fitna àwọn tí wọ́n ti nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ yìí àwọn kan ń bẹ nu wọn làkọ́dí butaguli fitna ta wọ́n ti dá wàhálà alẹ̀ láàrin àwọn èèyàn min kabul ṣáájú kọ́rọ̀ tó wá ṣẹlẹ̀ wàkọ́lá abúlẹ́kẹ̀lì òmùra àwọn náà ni wọ́n tún da ọ̀rọ̀ rú mọ́ wà nẹ́bì lójú inna lillahi wa inna ilayhi rajihun ibtaguli fitna àwọn ni wọ́n dá wàhálà kalẹ̀ sáàrin àwọn èèyàn àwọn náà ni wọ́n mú orí àwọn eléyìí ni wọ́n fi gbára àwọn ni wọ́n lọ bá wọn káfìrí lẹ́yìn inú ọ̀rọ̀ yìí wọ́n lọ bá káfìrí lẹ́yìn ẹ má dá àwọn mùsùlùmí ọmọ ìyá wa lóhùn o àwa kàn wá pẹ̀lú wọn ni o bọ́rọ̀ bá délẹ̀ á kún yín lọ́wọ́ lórí wọn ẹ dáṣẹ́ yẹ wọn àwọn náà ni ó tún wá máa sọ fáwọn tí bí nì wípé báyìí wọn ò máa sọ fáànàbì wípé àwọn èèyàn yìí wọ́n ti gbọ́ lọ́hùn gbọ́ àwọn ni ó tún sọ fún àwọn èèyàn yẹn lẹ́yìn wípé ẹ má dá nàbì lóhùn alukurani ni lakọ́dí tọ́hu ẹlifitna ti mú wàhálà wọ́n ti dá a lẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ mẹ́ńkọ́bùlù kiri ànábì tó sọ̀rọ̀ fún wọn wàkọ́lẹ̀ abúlẹ́kẹ̀lì òmùra ọ̀rọ̀ ogun tí wọ́n ń sọ yìí ogun tábùkù ló ń ṣẹlẹ̀ ńgbà náà tààrà wọn kan táwọn náà tún ń pète pèrò láti tẹ ojú ànábì mọ́lẹ̀ nínú àwọn tí wọ́n pera wọn lọ́mọlẹ́yìn ànábì kùrọ̀ ọlọ́run wá nílà kọ́débútà gólì fitna àwọn náà ti fẹ́ kàn ti dá wàhálà yẹn lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti dáná tẹ́lẹ̀ tẹ́lẹ̀ min ṣáájú kọ́tẹ̀ ó tó wálé wọ́n kọ́ làbú lẹ́kẹ̀lì òmùúra àwọn náà ni wọ́n tún da ọ̀rọ̀ rú mọ́wọ́ náà lójú kí wọ́n lè máa lérò wípé àwọn gan lọ̀rẹ́ rẹ̀ àtàjà àlà àkù títí dìgbà tí òdodo ṣẹ̀ṣẹ̀ wá farahàn òdodo ṣẹ̀ṣẹ̀ wá yọ jáde wàzára hamurullah ọlọ́run fúnra rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá pàṣẹ wàhùnmù kárìhùn wọ́n sì tún yarí fàṣẹ tọ́lọ̀ ń pa ẹ dákun ṣáwa la wí bẹ́ẹ̀ alukurani ni tẹ́ bá láàtú dáadáa ẹ dákun ẹ tú kẹ́ ẹ sì gbé àwọn kutubu tafasiri bọ́ta ibtakuli fitna wọ́n ti dá wàhálà alẹ́ sọ́run ànábì sọ́run àwọn mùsùlùmí bíyàwó ti jẹ wọ́n wàkọ́lá abúlẹ́kẹ̀lì òmúra àwọn náà ni wọ́n tún yí ọ̀rọ̀ mọ́ wà ànábì lójú tó máa lérò yìí pé àwọn gan lè yẹn àtàjà àlàkù àwọn eléyìí náà ló kọ nínú kútùbù tafasir wọ́n ló kọ nínú ahadith tí wọ́n ló kọ so ìwà ló kọ wọn ni ẹni tí ń jó lórí gbogbo wọn náà ni Abdullahi ibn Ubay ibn Salul náà lọ́gá ẹ̀ lè débi ọ̀rọ̀ àwọn tí wọ́n dalẹ̀ rú nínú àwọn ọmọlẹ́yìn ànábì kẹ́ ẹ ọlọ́run wá ní àtàjà àkù tó dodo tó fi wá dé wà zahara amrullah tọ́lọ̀ ń fi wá gbé àṣẹ dé pé tọ́ báyìí ní kẹ́ẹ̀ ṣe wàhùn kàríhùn wọ́n sì yarí wọn tẹ̀lé ní tó sọ ni wọ́n kọ àṣẹ ọlọ́run ọba yẹn lẹ̀ ọlọ́run ni wà mí níwú yẹn pé gbà wá tọ̀ ẹ̀ wá lọ ogun wọ́n ti lé rí sànà ìpè bógun bá dé àwọn ò dalẹ̀ rú ń gbọ́ wá délẹ̀ tán wọ́n bá yarí wọn lọ ọlọ́run wá ní àwa inú wọn tó já sí pé yẹ̀kúùlù tí ń wá ń sọ fáwọn ẹgbẹ́ ìzánlí dákùnyọ̀ǹda fẹ́mi mọ́jẹ̀ ń bá yín lọ wàhálà àtùfù tí ń ní ṣẹlẹ̀ tí mi ẹ má japò kó mi sí wàhálà èmi ó lóun ò lálàáfíà ọlọ́ni aláà sọ fún wọn pé fíìlì fìtìnà ti sákàtú wọ́n ti wọnú wàhálà níwájú ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni wàhálà tí wọ́n wọ̀ ni pé inna jahannama jahannama la muhitatun bil kafirin ó ti dúró de gbogbo ẹni tó bá jásí pé ní ọlọ́run bá pàṣẹ fún tó yarí tí ò gbà. wàhálà níbí àwọn sahaba al-kiram kan lọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ wọn tí wọ́n sì ló kọ́ tẹ́lẹ̀ pé asáyù fìlìfìtìnà ìmọ̀ dá wàhálà alẹ̀ sọ́run ànábì sọ́run àwọn mùsùlùmí láwọn nǹkan tó lè la ẹ̀mí ẹlòmíì lọ láwọn nǹkan tí ò ní jẹ́ kí Islam kó lọ gbọ́ kó lálàáfíà kó ní ìsinmi láàrin àwọn èèyàn tí ó fi wọn àwọn èèyàn ṣe bó ti wà lẹ́ni náà lára àwa tá a rí lára àwọn ẹ̀mí nínú àwọn sàhábà tálùkùránì mẹ́nubà náà ni pé azulmu arálábò sínú wọn azulmu arábòsí nínú wọn lọ́yẹ̀ pé ní tá a bá lọ sínú alukur'an tá a ti rí ibi tọ́lọ́wọ́n bá ti sọ èyí tó ń jẹ́ àbòsí nínú ọ̀rọ̀ wọn ẹ jẹ́ a lọ sínú súratu núùrù Quran twenty four verse forty seven to fifty ọlọ́run ọba sọ ń bẹ̀ yí pé wàyàkùlù ní amẹ́nẹ́bílẹ̀ nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ààrẹ tí mo sọ fún wa nẹ́bi pé amẹ́nẹ́bílẹ̀ àwa nígbàgbọ́ nínú ọlọ́run wàbẹ̀ rasul a sì gbòjíṣẹ́ gbọ́ láwọn tí wọ́n ti ní ṣahada yìí pé ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadu abduhu wa rasuluhu ọlọ́ni wọ́yàkùlù ní amẹ́nẹ́bìlà wọ́n máa sọ pé a nígbàgbọ́ nínú ọlọ́run wàbí rasul agba òjíṣẹ́ rẹ̀ gbọ́ wà á tọ́ àná a sì tún tẹ̀lé àṣẹ rẹ̀ yàgẹ́ kò sí ọ̀rọ̀ tá nẹ́bi sọ a ti gba ọlọ́run gbọ́ a ti gba nẹ́bi gbọ́ wà á tọ́ àná ọlọ́ni lẹ́yìn tí wọ́n sọ bá nì tí wọ́n gbà bẹ́ẹ̀ tán súnmọ́ yàtọ̀ wá láfàrí kún mínihùn lẹ́ẹ̀tún wá ara wọn kẹ́nu wọn lẹ́yìn ni wọ́n tún wá pẹ̀yìn dà mìbáàdì zàlíkà wọ́n tún wá máa ṣe nǹkan míì tó yàtọ̀ sí tí wọ́n sọ fún wa nẹ́bí wọn alukurani ni ń wí eléyìí pé wàyàkùlù ní amẹ́nẹ́bìlẹ́ wọ́n máa sọ pé a ti gba ọlọ́run gbọ́ wàbẹ́ rasúlù a sì gba nẹ́bí gbọ́ wọ́n àtọ́ àná a sì ti ń tẹ̀lé àṣẹ àníyapa rẹ̀ wọ́n máa ṣèlérí bẹ́ẹ̀ ni lójú ànẹ́bì súnmọ́ yàtàwálá fàríkùn mínihùn lẹ́yìn nílẹ̀ tún wá ara wọn kánú wọn tí wọ́n wá pẹ́yìn dà mímbáàdì zàlìkà lẹ́yìn tí wọ́n sọ ni tí wọ́n wá máa ṣe nǹkan míì lẹ́yìn rẹ̀ alukurani wà máa wulẹ̀ àyíká bí múmini àwọn eléwọ̀n yẹn a lè pè wọ́n ní múmini ìyẹn fi hàn pé mùsùlùmí lásán ni wọ́n a lè pè wọ́n ní múmini ọlọ́ni wàyídà dùn ila Allahi wa rasulihi liyahkuma baynahum ní naam ẹ̀hẹ́ ẹ̀túnbọ̀ yẹn náà alukani idha du'u ila Allahi wa rasulihi nígbà tí wọ́n bá wá pè wọ́n ẹja lọ bá nẹ́bì kó wá fọlọ́hún dájọ́ tó ṣẹlẹ̀ yìí fún wa idha du'u ila Allahi wa rasulihi tí wọ́n bá pè wọ́n sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ ànẹ́bì liyahkuma bainahum láti fi ṣèdájọ́ láàárín wọn ọlọ́ni idha fariqum minhum níbẹ̀ ló tún rí i pé àwọn kan nú wọn múrídùn wọn á dẹ̀ gbẹ́rù gbọ́n rí pé rárá kò sí ní tó jọ. ṣe alukurani ló wí léyìí ṣe mudirul markasi náà ni wọ́n tún kọ eléyìí sínú alukurani ni torí pé mudirul markasi ìta gbé dání lónìí ni pé mo sọ lọ́sẹ̀ tó kọjá nígbà kan wọ́n ní mọ̀dúrú mọ́ríkàsì ń bú àwọn wọ́n ń kọ̀ǹdẹ́mu hijab àgbọ̀ yẹn mọ́ ngbòya wọ́n ń kọ̀ǹdẹ́mu ìmáàmù Bukhari ìyẹn tún lọ nísìnyí wọ́n tún ń bú àwọn sọ̀háàbà wọ́n ń kọ̀ǹdẹ́mu àwọn sọ̀háàbà èyí tọ́lọ́hún wá ń wí yìí ń kọ́ ọlọ́run láwọn sọ̀háàbà kan ìwà àbòsí ń bẹ lára wọn ó láwọn sàábà kan àwọn atúmọ̀ yarí wọn a máa gbẹ́rù gbẹ́rí níbi kan gbàdájọ́ ọlọ́run àtànẹ́bì ọlọ́run wá ní wa idha du'u ila Allahi wa rasulihi nígbà tí wọ́n bá wá pè wọ́n pé ó yá lọ́dọ̀ ọlọ́run ó yá lọ́dọ̀ ànẹ́bì rẹ̀ liyahkuma baynahum láti pé kó lè má Al-Qur'ani kó fi ṣèdájọ́ fún wọn kí lọ́lọ́run wí àyìn idhan fariqun minhum muridun ọlọ́ni ló bá tó ra àwọn kan nu wọn muridun wọ́n tún gbẹ́rù gbọ́n rí pé rárá kò sí ní tó jọ àwọn ò ní gbàdájú alukur'an tí wọ́n sì jẹ́ sàhábà ọlọ́run tó wá ní wàyí yakun lahumul akku àmọ́ tó bá jásí páwọn ni wọ́n wà lórí òdodo ìyàtú ilayhi mudha'inin àwọn ni ó kọ́kọ́ sáré dọ́dọ̀ ànẹ́bì tí wọ́n wà ń fẹjọ́ sùn nínú àwọn sàábà tá a wí hùn ẹnjìníà <laughs> ó rí i pé ọlọ́run ọlọ́run ọba nìkan lọ́ba tó pé tán alukurani ní ń wí eléyìí nísìn kèé ṣe ọ̀rọ̀ ọba bá mi kèé sì sọ̀rọ̀ ìyá mi bẹ́ẹ̀ bá sì wá ní tí mo tún yóò rí bẹ́ẹ̀ ẹgbẹ́ kútùbù tàfàṣírì jáde bóyá tọ́bárì ni o bóyá ibnu kathiri ni o bóyá kúrútùbí ni o. bóyá ruhul maani tó yà fáwọn àlóòsí ni o bóyá tafsiri shinkiti hidawul qur'an bóyá akamul qur'an ẹ lọ́ọ́ wo ẹ wò ń bẹ albarul muhit bóyá aduwawul bayani ni bóyá nasafi ni so bóyá sọfọ́tù atafasiri lẹ́fẹ́ sọ bóyá fatiwul qadiri ni so ah, tafsiri pọ̀ ń mẹ̀jìmáwùl bàyánì ń bẹ so ìyẹn fi hàn yí pé ọlọ́run kó dákun kó là wá a nídìí àti tan ara wa ká tan ayé bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ tí ń bá ń jódodo ẹ mẹ́tọ́ ni pé a kórìíra rẹ̀ káwa máa jẹ́ káyé máa rí i pé irọ́ ní ń pa ó ń bẹ̀ sí jẹ́ ni alukura ni ẹtúgbọ́ lẹ́ẹ̀kan sí ọlọ́run ni nínú àwọn sahaba nẹ́bì yakuluna amanna billahi àwọn máa sọ fún ànẹ́bì pé àwọn ti nígbàgbọ́ sọlọ́hún wà bí rasul wọ́n sì ti gba nẹ́bì gbọ́ wà á tánà àwọn tí máa tẹ̀lé àṣẹ tọ́lọ̀ ń bá ti pa summa yatawalla fariqum minhum min ba'di dhalik làwọn kan nù wọn lẹ́yìn ìpinnu wọn ni ni wọ́n bá pẹ̀yìn dà ni wọ́n mọ̀ ṣe nǹkan lẹ́yìn kùráì ní mẹ́hùlá ikẹ́bí mi òmìnir àwọn irú àwọn yìí ni ó wọn èé ṣe ni ọlọ́run èèyàn lè jẹ́ mùsùlùmí kó má jẹ́ mùmìnir gẹ́gẹ́ bá nẹ́bi ti sọ wípé aleyhi salatu wa salam wípé la yuhminu ahadukum ata yuhibbal akhi ma yuhibbu li nafsi ẹnìkan nu yóò tí ì di múmìnì àyàfi gbà tó bá já sí pé a máa fẹ́ fọ́mọ làkejì rẹ̀ irú tóun náà fẹ́ fúnra rẹ̀ ṣé lónìí ṣé ń tá a fúnra wa náà láfẹ́fẹ́ lómi àwa fẹ́ lọ àfẹ́kẹ́ nìkejì ó ní afẹ́ lọ́la àfẹ́kẹ́ nìkan ó ní wọn à ń fẹ́ káwọn èèyàn gbọ́ wá àṣì tiwa a ní kán mọ́ gbọ́ tẹlomi lórí àwọn àwáwí tí ò dáa ẹ̀yin ò máa sọ fáwọn ọmọlẹ́yìn pé ẹ má lọ gbọ́ wá àṣì ẹ̀yin sì ń gbọ́ ẹ ṣe ń mọ tí wọ́n ń sọ nù rẹ̀ ẹ má gbọ́ o fáírọ́ọ̀sì ni o àmọ́ ẹ̀yin ò aláyè láti máa gbọ́ fáírọ́ọ̀sì so ẹ̀rọ àmọ́ ẹ̀yin wá láǹtí fáírọ́ọ̀sì lọ́dọ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ ní fáírọ́ọ̀sì ṣáàlù kùránì ní fáírọ́ọ̀sì kùránì antivirus ni ó dàbí ẹrú ọlọ́nkan ni wọ́n nígbà tí ó gé fídíò mi ló bá lọ gé pé Al-Mubarak sọ wípé òun challenge òun wípé kó jáde fún debate lórí ọ̀rọ̀ yìí ó wá kò wá gébi tó ti sọ pé àtàwọn ọ̀rọ̀ míì tí mo ti sọ sẹ́yìn ó gébẹ̀ yẹn kúrò ó wá ń fi yẹn sọ fáwọn èèyàn pé tọ́ ó ṣe jélé yìí nìkan àwọn tó kù ń kọ́ inna lillahi wa inna ilayhi rajiun ṣé súnà náà rèé ṣe súnà ọ̀hún rèé ẹ sì ti ní kí wọ́n máa lọ wò ó àwọn yìí wàá máa bú ẹni nì wọ́n máa bú wọ́n máa bú babó ń bá wọ́n máa bú babá babó ń bá lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ láwọn ọmọ tí wọ́n sọ ọ́ lánàá tí wọ́n tún sọ ọ̀run nù lórúkọ ntẹ́ ẹ sì máa àwọn kọ́mẹ́ǹtì yẹn ẹ tún wá ní ah èyí ò da ẹ má ọ̀rọ̀ ni wàyí dàdọ̀rún ila Allahi wa rasulihi liyakuma àwọn tí wọ́n wọn lọ́mọlẹ́yìn àná tí wọ́n jẹ́ yìí tí wọ́n bá pè wọ́n yìí yà ẹ jẹ́ akẹ́jọ́ lọ́ọ̀dọ̀ kùránì ní ìdá fàríkù mínihùn mọ̀rìndùn làwọn kan nù wọn ni wọn bá yarí gbé rárá kò sí tó jọ wọn wà lọ́dọ̀ tó gùtù ń gbàdán ọ̀rọ̀ ọlọ́run ò ní tẹ̀wọ̀n ọlọ́run wa ni wà ń yẹkùn la umùlẹ̀ hàkú àmọ́ ń jọ tó bá lọ jásí pé àwọn ni wọ́n ń bẹ lórí òdodo yàtú ilé yìí mọ́tò àìníyàn àwọn gangan ni ó kọ́kọ́ sáré dọ́dọ̀ ànábì tí wọ́n mọ kébò sí pé ànábì gbà wá o ó yẹ bá kí lọ́lọ́run sọ nínú kùránì kí lọ́lọ́run bá sọ ń pa rẹ̀. ọlọ́run ní àfi kulubihim maradun amurtabu ọlọ́run ní ìjẹ́ àárẹ̀ ń bẹ nínú ọkàn wọn ni amurtabu àbí wọ́n ń ṣe iyèméjì sẹ́mi ọlọ́run máa gbálù kùránì bọ́lọ́run ṣe dáa tó nú ọ̀rọ̀ ẹ̀sùn mẹ́rin ló gbé síwájú wọn àfi kulubihi maradun ṣe àárẹ̀ ń bẹ nínú ọ kí ni túmọ̀ àárẹ̀ yẹn ṣe lẹ́yìn tí wọ́n gbà pé mi lọ lọ́hùn wọ́n tún fi ẹbọ sọ́kàn ni ṣé wọ́n tún gbà pé nǹkan míì nínú ọkàn wọn ṣé wọ́n tún gbé nǹkan míì síbẹ̀ lẹ́yìn èmi ọlọ́run àárẹ̀ tí ń bẹ lọ́kàn mùsùlùmí nìyẹn lọ́lọ́run fi máa ní fi kulubihim maradun àárẹ̀ ń bẹ nú ọkàn wọn débi pé wọ́n mú nǹkan míì mọ́ lọ́hùn nínú ọkàn ẹ̀dúró tọ́ nìkan ọlọ́run wá ní àfikúlù bíi him ṣe àárẹ̀ ń bẹ nínú ọkàn wọn ni àárẹ̀ kan bẹ́ẹ̀ kí láàárẹ̀ náà ṣé wọ́n tún rí ipọ́ lọ́wọ́n ọba mi ń bẹ lẹ́yìn mi ni ṣé wọ́n tún rí pẹ́ nìkan mọ̀rọ̀ sọ jèmi ọlọ́run lọ ni ṣé wọ́n tún rí pẹ́ nìkan lè dájọ́ tí ó dájú tèmi ọlọ́run lọ ni amúrútààbù tàbí kíni o tàbí wọ́n ń ṣe iyèméjì sí èmi ọlọ́run ọlọ́run tó wá tẹ̀síwájú ó ní am yakhafun an yahifa Allahu alayhim wa rasuluhu tàbí wọ́n ń páyà pé ọlọ́run abó ṣe àbòsí fáwọn àbánábì ó ṣe àbòsí wọn ẹ máa wọ ọ̀rọ̀ tọ́lọ́run sọ fún wọn afi kulubihim maradun àárẹ̀ ló wà lọ́kàn wọn ni amurtabu tàbí wọ́n ń ṣe iyèméjì sẹ́mi ọlọ́run ẹ̀mí yẹ kàfún àyè hífa Allahu alayhim wa rasuluhu tàbí wọ́n tiẹ̀ ń rò ó lọ́kàn wọn pé ah n tó ń bà wọ́n lẹ́rù tí wọ́n fi ń sá fún ìdájọ́ ọlọ́run ni pé ọlọ́run abó ṣàbòsí àwọn ànábì náà ó ṣàbòsí táwọn bá kẹjọ́ lọ́ọ̀dọ́ rẹ̀ ọlọ́ni bá ulẹ̀ ìka zọ́ umu zọ́ limon ó láwọn tí wọ́n bá rí bá inú ọmọlẹ́yìn wa nẹ́bì nínú sọ̀hábà rẹ̀ o umu zọ́ limon alábòsí ni wọ́n táwọn wíyẹlẹ̀ ok ṣáwà ayọ ilé ikú ònà alukurani ni àbáwá apárẹ́ àní kàámọ́ àwọn aṣọ pé nítorí pé ó ń kó àbùkù bá àwọn kan nínú àwọn sọ̀hábà káwa la fẹ́ yọkú o bá a ti ń lérò pé tó bá wà nínú àkọọ́lẹ̀ àdìsù yẹn náà káwọn èèyàn má kà súrátù núrù ló wà Quran twenty four forty seven fifty nam ọlọ́run tún tẹ̀síwájú pé nínú àwọn sàhábà yìí náà atúrí nínú wọn torí pé àríyànjiyàn kan gbà kan nìyẹn pé mùdírù sọ pé mùnàfìkì ń bẹ nínú àwọn sàhábà kò sí mùnàfìkì làwọn àfa làwọn àfa kan ń sọ ń gbà náà tí wọ́n ní mùdírù mọ́ríkàsì irọ́ ni wọ́n ń pa wọ́n ń ṣí àwọn èèyàn lọ́nà ni. àmọ́ ní ìsìn à ń rí i pé ọlọ́run gan fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pé mùnàfìkì wà lára wọn alábòsí wà lára wọn aládùn ìsọ́mi ń bẹ́nu wọn ẹni tó ń ṣe tó ń kàdáà tó ń tan àwọn èèyàn jẹ tí ó jàǹbá wọn ó wà nù wọn èyí tí máa dá fìtínà lẹ̀ ó wà nù wọn ọlọ́run ló wí àwa náà kọ́ ọ àmọ́ ńgbà tá a ti sọ Kùránì nù náà ọlọ́run tún jẹ́ kó yá pé ó tún wà nínú wọn láwọn tí wọ́n já sí pé ní wọn a máa kọ́ra wọn níwà tí ò dáa wọn a máa kọ́ra wọn níwà tí ò ṣe kí ni ìwà tí ò dáa wọn a sì máa lé ara wọn kúò láwọn àwà tó dáa pé mọ́mọ́mọ́ gbàjáre ẹ a lọ sínú súrọ́tù tàwọ́bà aya sixty seven ẹ rí i pé aya yìí tá a bá fẹ́ sọ àwọn èèyàn máa ń sọ ní sọ wípé ọlọ́wọ́n bá ń sọ fáwọn kèfèrí káwọn onípòwàdà ni ó ń sọ fáwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn ànẹ́bì tí wọ́n ń ṣàwọn nǹkan tó kù díẹ̀ káàtó kí wọ́n ṣe táwọ́bà ni ó sì sọ̀rọ̀ àwọn káfìrí ń bẹ̀ ìbínú tọ́lọ́hún ń bínú jọ́ náà ó ń bínú lórí àwọn káfìrí ó ń bínú lórí àwọn òṣẹ́bọ ó ń bínú lórí àwọn ọmọlẹ́yìn ànẹ́bì táwọn náà ń ṣé kèfèrí ni ó ṣe tàwọ́bà ẹ dákun ṣé ẹlẹ́bọ ni ó ṣe tàwọ́bà. ìrònúkúwàdà kì í ṣe kèfèrí nìkan kì í sì ṣe mùsùlùmí nìkan ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ ni. yá ayúwa lẹ́dínà àmánù túbù ilà lọ́ọ̀hì tawbatan nasuha túbù ilà lọ́ọ̀hì alimuhuminu wàlẹ́dí yahtaju ilà tawba torí pé kèfèrí òun ò fẹ́ kàn tí nítorí pé kò sí táwọ́bà fún tó bá kú bẹ́ẹ̀ yóò kọ́kọ́ pa ẹbọ tí yóò gba ọlọ́run gbọ́ àwọn àwà tí wọ́n ní ká ṣe táwọ́bà lórí nígbà ni pé àwọn àwà tó kù díẹ̀ káàtó tó lè mú yàn rí bínú ọlọ́run túbú ilallahi jami'an ayyuha ayyuha al-mu'minun gbogbo ẹ̀yin mùmíní ẹ ronú ìyẹn fi hàn pé mùmíní náà máa ní àbùkù lára mùmíní a tún kí ni a máa ní àbùkù lára níjọ́ tọ́lọ́run ń sọ àwọn sàhábà ní báyìí pé túbú ilẹ̀ lẹ́yìn jẹ̀mí àẹ́n ẹ̀yù àẹ́ ẹ̀yù ẹ̀lìmúmínún gbogbo ẹ̀rọnú gbòwàdà ń bi àwọn àwà tó kù díẹ̀ káà tó ti ń bẹ lára yín. túbú ilẹ̀ lẹ́yìn tawbatan nasuha asa rabbukum an yukaffira ankum sayyi'atikum tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run abó pa àwọn kùdìẹ̀kùdìẹ̀ yín rẹ́ nínú àwà tí ò dáa ويدخلكم جنات تجري تحت الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا اغفر لنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير kalẹ̀ mọ̀ pé táwọn bá yẹn ọlọ́run ọba ń bá wọn mú mi níwí ẹ ronúkúwàdà ẹ sì tábà lọ sínú súrátù Tawbah àyà sixty seven ọlọ́run bá ń jẹ́ kó mọ̀ yẹ́ wá wípé al-munafiquna wal-munafiqatu ba'duhum awliya'u ba'din ya'muruna bil-munkari wa yanhawna 'anil ma'rufi wa yaqbiduna aydiyahum nasu Allaha fanasiyahum inna limunafikina humul fasiqun ọlọ́ni alimunafikuna walimunafikatu àwọn tí wọ́n ń ṣe munafiki lábẹ́ wa nẹ́bì nínú ọmọlẹ́yìn rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin wa bàdùn àwòlíà òbádìn apá kan wọn a máa ṣọ̀rẹ́ apá kan ẹ lọ́wọ́ Facebook lẹ́nu náà gbogbo àwọn munafiki náà ọ̀rẹ́ ara wọn ni wọ́n ń ṣe ọ̀rẹ́ ara wọn ni wọ́n ń ṣe lórí Facebook náà níbi mùnáfìkì yẹn àní wọ́n láfa èèyàn kọ́ èèyàn lọ́mọ ẹnìkan sì tún gbé lẹ́yìn pé ṣé tí wọ́n bá kọ́ lọ́mọ ńkọ́ ṣé wọ́n gba sátífíkẹ́tì àlìjẹ́nà lọ́wọ́ rẹ ni ẹ̀yin gbàgbé ni pé ìkànnú àwọn sàhábà àná mọ́mọ́ sàṣẹ́là ọ̀mùtínì ni wọ́n lù ní bílálà dáadáa lẹ́yìn ikú ànẹ́bì lójú ayé umaru ńgbà tí wọ́n lù dáàyè kan umaru lé ikú òun lù ní níjọ́ tí umaru ti yọ ìyìn làlùbáríkà ti kúrò lára ẹ̀ ẹni tá à ń sọ yìí nígbà ó dáyé Usmanu làwọn kan gbà á nímọ̀ràn wípé kó padà sí Medina pé ó ṣeé ṣe kí Usmanu ṣíjú àánú wò torí pé òun tútùtù ó ní rárá kàkà kó ń padà sọ́dọ̀ Usmanu òun ó lọ Róòmù ó dẹ̀ lọ Róòmù ó lọ di Nàsárà ẹ lè ní ká mú tàn rẹ ta náà sọ̀ra wọ́n wá láfa yọyàn al-ulama'u warathatul anbiya umaru yọyàn ẹni yẹn náà sì ṣe kankí náà tana sọra ó padà sọnù ni ó sọnù ni tí ìbá pé nítorí ààyè ni bá ní kí n sáré wọnú ìtàn yẹn lọ. àmọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ńgbọ́ ọlọ́run bá ní káàyè wà tá a bá fẹ́ wọnú ẹ̀ á wọnú ẹ̀ tọ́lọ́run bá ní kọ́lọ́run ṣe kíní o kọ́ọ̀rọ̀ débẹ̀ torí pé àti ìwọnú àdìsí là ń kà lọ́wọ́. ìyẹn fi hàn pé ọlọ́run ní àwọn àwọn ṣọ̀hún lọ́kùnrin àti lóbìnrin bàdùhùn dín apá kan àwọn àmọ́ bá pàkejì ṣọ̀rẹ́ yàmúrú nabil bilmunkari wọn a máa fòrò ara wọn ẹjẹ àṣà ìdá ẹni tí ò bá ti bú mùdírù ní ìsìn wọn kákún èèyàn rẹ̀ lọ́dọ̀ àwọn sàlàfíà àtàwọn wàbíà torí pé kí ni yàmúrú ná bilmunkar mo ti ẹ̀rẹ́ nìkan tó já pé òun ọlọ́run òpòun náà sọ̀rọ̀ tó nǹkan lòun náà bá bọ́ sórí kínní ó ló mùdírù tí wàá rojọ́ ní ìsìn lòun náà bá rojọ́ bí mùdírù bá wàá rojọ́ bí wọn ni. gbogbo ẹni tí wọ́n ń pè ní kọ́ ni àmírù ń bẹ ni àmírù ni tiẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ kìí ṣe àmírù ẹ̀ sì mẹ́rin nù wa rẹ̀ pé ah himarun ọlọ́mọṣẹ́ wa ní hamiru wal munafiquna wal munafiqatu gbogbo ntáwọn èèyàn bá sọ sí mudirul markas tàbí tí wọ́n sọ sí sheikh adam tàbí tí wọ́n sọ sílé sheikh adam kò ní jọ́rọ̀ tí ò dáa àmì èyí tí wọ́n bá wá sọ látọ̀dọ̀ àwọn ọmọ adam ìyẹn lọ̀rọ̀ burúkú mi ò sì rẹ́ nìkan tí mudirul markas bú bàbá rẹ̀ tàbí ó bú ya rẹ̀ kọjá pé wọ́n ń sọ tí wọ́n kà nínú àkọọ́lẹ̀ tó sì rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n sì fẹ́ dìbọ́nkẹ́ wọ́n rí i mú wá bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kọjá pé ó ń bú àwọn sọ̀hábà ni wọ́n ń tẹnu mọ́ ẹ wá sọ pé n tó kanu tíra nì ẹ̀yin náà ẹ wá kakẹ́ wá tú àfa àkọọ́lẹ̀ kan bẹ nínú tọ̀bùkọ́tù ti Ibnu Saad tí Umar radiyallahu ta'ala anhu tó na Abu Hurairah nítorí owó àwọn mùsùlùmí tó kó jẹ tẹ́jẹ̀ sì ṣe lára rẹ̀ tí Umaru ń sọ fún pé ya aduwallah ìwọ ọ̀tá ọlọ́run wa aduwal muslimin ìwọ ọ̀tá àwọn mùsùlùmí ọ̀rọ̀ ò tí ì lọ bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ aṣẹ ẹ̀sẹ̀gbẹ̀ kan so béèyàn bá wá sọ yẹn nísìn ẹ wà ló ń bú ẹni yẹn ni kí ló sì dá wàhálà lẹ̀ náà kọjá yìí ńgbà tí wọ́n fi Abu Hurairah sí Bahrain radiyallahu ta'ala Umaru ń sọ yìí pé ó ń bẹ lẹ́ni tí ò ní bàtà pé Umaru wá ń gbọ́ wípé ó ti ra ẹṣin tó ti pọ̀ ni Umar wá ránṣẹ́ sí pé ẹ wá ṣàkáǹtì bó wá ṣara òun gbọ́ báyìí báyìí ìwọ tó yẹ pé òní ju bàtà méjì lọ wọ́n ló ti wá kó nǹkan ọ̀rọ̀ jọ lòun wá nítọ̀ ibi tí wọ́n ti ń fún àwọn ẹlẹ́bùn lẹ́bùn ló ń ga sí ibi tí wọ́n ti ń fún àwọn ní owó náà ló ń pọ̀ sí wọn rárá owó àwọn mùsùlùmí ni àfi kó o ló bá lẹ́tọ̀ Umaru ò gbà lọ́wọ́ òun ẹ̀tọ́ ta ni ò gbà Umaru ṣe ní búlá ní ọ̀pá tó fi ń yọ ẹ̀jẹ̀ lára pé ìwọ ọ̀tá ọlọ́run yìí màá padà mú ọ̀rọ̀ yẹn tọ́lọ́n bá ní káàyè wà màá padà ká fún wa àmọ́ ibẹ̀ yẹn ká má tún lọ yà ń bẹ̀ yẹn alukurani wa ni alimunafikuna wa alimunafikat munafiki lọ́kùnrin àti lóbìnrin baaduhum awliyahu baadin ọ̀tún àtòsí wọn ọ̀rẹ́ ara wọn ni ya'muruna bil munkari wọn a máa kọ́ra wọn níwà tí ò da wa yanhauna anil ma'rufi wọn a máa kọ̀ fúnra wọn nípa ìwà dáadáa ariru ẹ̀ náà ní suratul munafikun pé la in raja'na ila al-madina tá a bá padà sí Medina la yukhrijanna al-azzu a sì sọ fáwọn èèyàn wa pé wọ́n ń sọ fáwọn ẹlẹ́yìn ẹ má náwó fún ànábì o tó bá béèrè owó ẹ má fún lówó o tó bá ní kẹ́ ẹ dá sí tọ́lọ́wọ́ ẹ má dá sí o lára àwọn sàábà rẹ̀ náà ni o. ọlọ́ni wáyà kọ̀bìdúnà àìdíyàhùn wọ́n ò mọ̀ múra wọn lọ́wọ́ dání wọ́n mọ̀ fara wọn kiri níbi ìwà tí ò dáa tọ́mọ rẹ̀ tí ò bá ṣe wọ́n mú lọ́wọ́ dání oya ìwọ náà mọ́ tẹ̀lé ọlọ́ni náà sùn lọ́ha wọ́n wá tara bẹ́ẹ̀ wọ́n gbàgbé ọlọ́run fànàsíyàhùn ọlọ́run náà dẹ̀ pa wọ́n tì ọlọ́run dá àwọn ẹni ó gbàgbé wọn ọlọ́run ní innal munafiqina humul fasikun àwọn tí wọ́n ń ṣe munafiki fasikuna ni wọ́n o òbílẹ̀jẹ́ ni wọ́n o wọ́n tún ayé ṣe o wọ́n ń ba nǹkan jẹ́ ni o eléyìí náà aya kan tún nù nínú aya ọlọ́run ẹ wá tún gbọ́ ibi tọ́lọ́run bá ti wá sọ̀rọ̀ tí mo fẹ́ lọ ọlọ́run wá ń bá àwọn sọ̀hábà yẹn wí wípé a èé ṣe. E gbogbo ń tà ń bá yín sọ látijọ́ yìí kí ló dé tí ò tí ì máa ṣiṣẹ́ lára yín tá bá lọ sínú suratul hadid quran fifty seven verse sixteen ọlọ́run abáni alam yaani lilladhina amanu an takhasha qulubuhum lidhikrillahi wa ma nazala minal haqqi wa la yakunu kalladhina utul kitaba min qabl fọ́tọ́lá àlẹ́yìnmùlẹ̀ àmẹ́dùn fàkọ́sà ti kò lóbó wákàtí irun mìnìhún fàṣíkún. ọlọ́ni alamiya ni ṣé kò tí ì tó àsìkò ni ṣé kò tí ì tó. lílẹ́dínà àmẹ́nu fáwọn tí wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run àǹtàkàṣà kò lóbó lídìkiri láì kọ́kàn wọ́n rọ̀ láti máa gbọ́ ń tọ́lọ́ ń bá wí antar alam yaani ṣé kò tí ì tó ni níjọ́ a ti ń bá wọn sọ̀rọ̀ ọ̀bọ̀ wáyìí tá à ń sọ alukuraani kalẹ̀ fún wọn ṣàpẹ́ alẹ́bí náà àmàlú lélẹ́yìí automatically àwọn ta ni àwọn sọ̀hábà nẹ́bí ni bí alam yaani ṣé kò tí ì tó ni lílẹ́sìn náà mẹ́nu fáwọn tí wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run antakasa kulubuhum lidhikirillahi kọ́kàn wọn máa gbọ̀n rírì kọ́kàn wọn máa rọ lidhikirillahi láti máa rántí ọlọ́run wa ma nazala minal haqq kàn sì máa gba ntọ́lọ́n bá sọ̀kalẹ̀ nínú alukur'ani tí ń jó dodo wala yakunu kalladhina utul kitaba kọ́rọ̀ wọn máa lọ dàbí ọ̀rọ̀ àwọn tí wọ́n já sí pé ní àfún wọn ń tira min qabulu ṣáájú tiwọn àwọn Yahudi àtàwọn Nasara fọ́tọ́lá aléhìmúlà àmẹ́dù àsìkò lọ mọ́ wọn lára lórí rẹ́dẹ́ rẹ́dẹ́ rédèrèdè táwọn yẹ̀húdí wọn yẹn ń ṣe fọ́kọ́sá ti kùlù bòhún lọ́kàn wọn bá jì pẹ́ta kọ́sá ti kùlù bòhún lọ́kàn wọn lé sọ́lọ́hún ọlọ́niwákẹ́ni irúnmí ní húnfàṣìkú náà ló fi wá di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹ̀húdí ni òbílẹ̀ jẹ́ ni wọ́n ọlọ́wọ́n bá ń kì wọ́n nílọ̀ bàlámíyà nílẹ̀ dínà àmànù ṣé kò tí ì tó fáwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ yìí à ń ta ṣá àkùlùbùhùn lè dìkìrì ńlá kọ́kàn tí wọ́n náà rọ̀ lè dìkìrì ńlá fúnra ti ọlọ́run wà mẹ́rin zẹ́là mínà àkì àti ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ tí ń jòròdò tí ń ṣe alukur'an wà láyà kùnú kálẹ̀ dínà hútùl kìtàbà min qabul lọ dàbí àwọn táwọn ọlọ́run ti fún ní tíra ṣáájú tiwọn fàtọ́lá aleihimul ahmadu tó wá pẹ́ lórí àwọn àwà tí ò yẹ kán máa wù fakọ́sẹ́tì kùlùbùhùn tó kàn wá lé koko sọ́lọ́hún wàkàtírù mínìhùn fásikùn tọ́pọ̀ wọn wá di òbí lẹ̀jẹ́ àfáwà ibùnú abbas radiyallahu ta'ala anhu nínú tafsiril kurtubi wọn wá ṣàlàyé fún wa pé iná lọ ìstabutọ́ à kùlùbẹ̀lì múmi nínà fọ́ àtàbàhùn alárásí thalath asharata sana pe odidi ọdún mẹ́tàlá tọ́lọ́run ti fi ń sọ alukur'ani kalẹ̀ lọ́lọ́run tó ṣẹ̀ṣẹ̀ wá sọ ọ̀rọ̀ yìí mi rò kó gbọ́ ọdún mẹ́tàlá yẹn fi hàn pé lẹ́yìn ọdún mẹ́tàlá talukur'ani ti ń sọ kalẹ̀ bọ̀ wá lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ yìí pé ọdún mẹ́tàlá lọ́lọ́run alam yá ní lílẹ̀ dín náà ṣé kò tí ì tó fáwọn tí wọ́n gbà wá gbọ́ antakhsha qulubuhum li dhikrillah kọ́kàn wọn ti ẹ̀rọ láti máa rántí ọlọ́run tí wọ́n bá fẹ́ hùwà kan tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ kan tí wọ́n bá ṣèṣe kan wa ma nazala mina al-haqqi kọ́ sì máa rántí ń sọ̀kalẹ̀ sínú al-Qur'an wala yakunu kalladhina utul kitaba kọ́ má lọ dàbí àwọn tá a fún ní tíra ṣáájú tiwọn fàtọ́lá alihimul amadu tí wọ́n rà àsìkò ara wọn láre lórí ní tí ò sí tán sì pẹ́ lórí ti kùlùbù hun tó kàn wọ́n wá lé koko sọ́lọ́hún tó wá di pé wà kẹ̀síìrù mínú fàṣíkò èyí tó pọ̀ jù nú wọn òbílẹ̀ jẹ́ ni. Ibn Abbas sọ yìí pé ńgbà táwọn nǹkan máa wí wọ́n nàzà láti fílímù náà fi náà ni lílẹ̀ dín náà àwọn àfáà sọ pé lórí ni ṣé ni Ibrahim Abbas jẹjẹ kó yẹ wá pé inna Allah stapta kulubel muminin ọlọ́wọ́n abá ó ti lọ́ọ̀kan àwọn muminin ní lára fàátàbàhùn alára àti sẹlẹ̀sì aṣarata sanatan kó tó ṣẹ̀ṣẹ̀ wá bá wọn wí lọ́dún kẹtàlá pé ẹ̀yẹ́ ṣe kí ló dé tálùkùránì ti ń sọ̀kalẹ̀ fún wọn wọn láwọn kan sọ pé ó sọ̀kalẹ̀ lórí àwọn mọ̀nàfìkì ẹ máa gbọ́ o ọlọ́ni àlámúyà nílílẹ̀ dínà àmọ̀nù ṣé kò tí ì tó fáwọn tí wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run àwọn ilé amẹ̀nú ni o wọ́n ti nígbàgbọ́ nínú ọlọ́run o kèé ṣe wípé wọ́n ń ṣe mọ̀nàfìkì o àwọn kan ní torí pé kí ni aya yẹn sọ̀kalẹ̀ badal ijira sana lẹ́yìn tá nàbí ṣe ijira ọdún kan ló sọ̀kalẹ̀ wọ́n á ní tó fa ni pé wàdálíkà annahum salu Salmana an yuhadithahum wọ́n láwọn kan nú àwọn sàhábà yẹn sọ pé kùránì jẹ́ kó yé wa pé alladhina amanu kì í sọ̀rọ̀ mùnáfìkì ń bí kò sọ̀rọ̀ mùnáfìkì ń bí wọ́n wá ní n tó fà á táyà yìí fi sọ̀kalẹ̀ ni pé àwọn kan nú àwọn sàhábà nẹ́bì yẹn sáàlù sẹlẹ̀mẹ́nà àwọn ni wọ́n ń béèrè lọ́wọ́ sẹlẹ̀mẹ́nà fàrìsì an yuhadithahum bi ajaibi tawrati pé kó máa sọ àwọn ọ̀rọ̀ àríṣèmọ̀ tó wà nínú tàwárátà kó máa sọ fáwọn wọ́n ní ìyẹn ló bí tọ́lọ́n fi wá sọ yìí tọ́lọ́n fi wá sọ ọ̀rọ̀ kalẹ̀ pé alif lam ra tilka hayatul kitabil mubin alukurani ti ń bẹ lọ́dọ̀ yín tọ́lọ́n wọn bá sọ kalẹ̀ fún yín ìwé tó fojú hàn ni lọ́lọ́n fi sọ̀rọ̀ yẹn débi pé nánú nà kú sọ àlẹ́yíkà àṣánàl qasas àwọn ọlọ́run là ń pa èyí tó dáa jù nítàn fún wa nábì gbogbo tàn tọ́rọ̀ yìí dànù ń jọ́ náà ló kúnnú kútùbù tàfàṣírì wa lónìí ìtànnú bíbélì níjọ́ yẹn arínú wọn tí wọ́n ń bi Salmanu Alfarisi léèrè torí pé nàṣọ́ra lòun wọ́n ní kó máa sọ àwọn ìtàn tó wà nínú ìwé wọn tó ń jẹ́ àwọn ajaib kó sọ fáwọn Kùránì dẹ̀ sọ̀kalẹ̀ fún wọn pé kò jọ́ ọ́ tó bá jẹ́ tìtàn ni nàkúsọ àlẹ́yìnká àṣánà lọ́kọ́sọ̀s èyí tó dáa jù nínú ìtàn àwọn ọlọ́wọ́ máa pa fún wa nẹ́bì. wọ́n ní wàkílà àwọn kan sọ pé mọ̀nàfíkì ló sọ̀kalẹ̀ fún wàkílà náà láti fìlì múmìnín àwọn kan ló sọ̀kalẹ̀ nítorí àwọn múmìnín kọ́lá Saad àfàwà Saadu sọ wípé kílà ya Rasulullah wọ́n láwọn kan nú àwọn sàábà ní ìrẹ òjíṣẹ́ ọlọ́run láwọn kọ sọ́sítà àléyìn náà kí ló yẹ tó lè máa pàtàn fún wa. fanazala nánú na kúsù àlèkì láyà sọ̀kalẹ̀ pé àwa ọlọ́run láàfúnra wa máa pàtàn fún wa ànábì kìí ṣe pé wa ànábì ló kàn máa pa ìtàn fún wọn torí pé ìtàn wo lànábì mọ̀ tó fẹ́ pa fún rẹ̀. fàkàlù nígbà tó tún wá di lẹ́yìn ọ̀rọ̀ eléyìí náà bá tún ní à ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run lọ́wọ́ àdásítànà kílé tó lè máa sọ̀rọ̀ fún wa wọ́n ti kọ́kọ́ béèrè fún ìtàn ọlọ́run mú àyà wá bánábì ò lè pàtàn fún yín torí pé kì í ṣòpìtàn àfi táwọn ọlọ́run bá pa ìtàn fún ni ó sọ̀tàn wọ́n tún lọ́wọ́ àdásítànà ẹ máa sọ̀rọ̀ fún wa ńgbà náà máa fún wa láwọn àdìsù làlùkùránì bá tún sọ̀kalẹ̀ pé Allahu nazzala ahsanal hadith ọlọ́run ọba fúnra rẹ̀ ni ó mọ̀ sọ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ ni ó mọ̀ sọ fànàbì ẹnjìníà ní ìrọ́pò ń gbọ́ ń gbọ́ ọ̀rọ̀ táwọn àfàwà kọ kalẹ̀ yìí kìí ṣàkóso pé mùdírù mọ́ríkàsì ló kọ yìí kìí ṣe ṣàwọn alákọ́ wọ́n ní láwọn hadastana ó dá ń gbà náà ń gbò tún yàtọ̀ ni pé ọjọ́ ti lọ bóyá kò kú máa sọ̀rọ̀ fáwọn àwọn fẹ́ máa gbọ́rọ̀ ẹnu tiẹ̀ náà ọlọ́run tún ní sọ fún wọn yìí pé Allahu nazzala ahsanal hadith ọlọ́run ọba ni ó mọ̀ sọ ló ń sọ kalẹ̀ fún ànábì èyí tó dáa ju òun ni ó sọ kalẹ̀ fún nígbà ó tún pẹ́ wọn ni làwọn ọ̀sẹ̀ kẹ́lìtà náà bóyá ó tiẹ̀ tún mọ́ rán wa létí ṣàpé ọlọ́run ń bá wọn sọ̀rọ̀ nu Qur'an ó ń pàtàn fún wọn nu Qur'an wọ́n tún ń béèrè àjá ibù àwọn ọ̀rọ̀ tó lè ṣèyàn léèmọ̀ ọlọ́run abá ń sọ̀rọ̀ fún wọn ní alukur'an wọ́n tún ń béèrè ọ̀rọ̀ ta nábì ọlọ́run abá tún ń ṣe kíni ó ń rán wọn létí ní alukur'an wọ́n tún ń béèrè ìrántí ìtọ́dọ̀ ànábì kílé tí wọn náà lè fúnra rẹ múnà tí wá. ìyẹn ló bí kọ́lọ̀ wá ní alam yahani ṣé kò tí ì tó fáwọn tí wọ́n láwọn gbà wá gbọ́ yìí anta ṣakulubuhum li dhikrillah kọ́kàn wọn tiẹ̀ wá ràn fúrọ̀ fún ìrántí tọ́lọ́n tọ́lọ́n ti gbé kalẹ̀ sínú alukur'an ìyẹn pé gbogbo wáàsí tó ti ṣe síbẹ̀ kọ́kàn wọn rọ̀ fún wàmẹ́rin náà zàlàmìnà àkí àtàwọn tọ́lọ̀ wọn bá ti sọ kalẹ̀ lódodo bóyá nù tán ni bóyá nù ọ̀rọ̀ ni bóyá nù ọ̀rán tí ni eléyìí ṣe kí ni o ó ń bẹ nínú àdíìsù nínú àwọn ọ̀rọ̀ tó wà nínú àwọn tíra wa eléyìí ń túmọ̀ sí pé lẹ́ni a fi ara áyà tìǹù ni ẹ jẹ́ ká tó wá mú àdíìsù bíi mélòó kan ká fi lé ẹ jẹ́ ká fàdíìsù díẹ̀ ká fàdíìsù lé torí pé yóò padà tún ní part yóò tún ní four yóò ní four àmọ́ ẹ dákun ẹ jẹ́ kí n mọ mi nítorí ọlọ́run ẹ má bínú. naam ẹ jẹ́ ká wá lọ sínú àdìsọ àná muhammad sallam ká lọ sínú àwọn riwayat al-irtidadi war-ruju' ala al-aqab àwọn ẹgbà wa tó fi yé wa wípé àwọn kan ń bẹ lẹ́yìn ànábì tí wọ́n pẹ̀yìn dàkú lẹ́yìn ànábì tí wọ́n ní ta ànábì mọ́ tá a bá musnad ahmed nínú volume two page thirty five tá a sì lọ sínú sahihu nínú volume fourteen page one eighty engineer ṣe ń pin yẹn ó yẹ kẹ́ ẹ máa pin yẹn Musnad Ahmed àwọn tí wọ́n bá sì lè máa tẹ̀ kán máa bá wa tẹ̀ volume two page thirty five Sahihu Muslim page fourteen uh, volume four page one eighty. نعم أديس يا باي أنا بو محمد وني أنا فرط فرطتكم على الحوض وسونازع رجالا فأغلب عليهم فلا أقول لنا ربي أصحابي أصحابي فيقال لي إنك لا تدري ما أحدث بعدك صلى الله عليه وسلم anabi wa muhammad ó ní ana faratukum alal out èmi anabi ó kọjá lára yín níbi àbàtà àlìjẹ́nà haúdù yìí ni wọ́n sọ pé mi ń bẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ yẹn bá mú kò tún ní sáré mọ́ kò ní sí àrùn nínú ọkàn rẹ̀ mọ́ kò ní sí kéta ń bẹ̀ mọ́ débi pé wọ́n ní lè bínú ara wọn nínú ọgbà àlìjẹ́nà pẹ̀lú ìtọ́lọ̀ ń bá ṣe fún kó wá ó ní mo máa kọjá lára yín níbi haudu ni wọ́sà onazi'u rijalan mo sì máa bá wọn kan ṣe fanfa àájọ rojọ́ àárojọ́ ó ní fàágìlìbù àléhìn màá dẹ̀ jàre wọn ẹni tí ó fẹ́ dúró dúró pé bọ́mọ lẹ́yìn rẹ lèmi náà sọ̀hábà rẹ mo sì jẹ́ sàwùnà zẹ̀hùn a ṣe fàáfàá ń bẹ̀ fàáhìlìbù àlẹ́yìn màá sì borí àwọn tá a bá yọ ti fàáfàá nì ó ní falakù lánàá ó ní ìmọ̀ sọ́ńbẹ̀ wípé rabbi asahabi ọlọ́run ọba mi o àwọn sahaba mi àfa gbogbo aláṣẹ asahabi àwọn tí wọ́n bá mi lo zámẹ̀ ní àwọn tí wọ́n súnmọ́ mi asahabi fayọ̀kálù lì wọ́n ó wàá sọ fún mi ń bẹ̀ wípé innaka la tadri ma ahdathu ba'daka ó kàn ń pè wọ́n ní sọ̀hábà rẹ ni ó mọ tí wọ́n dálẹ̀ lẹ́yìn rẹ̀ ńgbà tó kú láyé. àdìsù ànẹ́bì ni fi masnadi ahmed wà fi sahihi muslim wípé léyìí tó ń fi hàn yí pé nínú àwọn sọ̀hábà yìí àdìsí òun fi ń rinlẹ̀ wípé wọn ò ní jọ́mọ lẹ́yìn ànẹ́bí lálùkì àmà àdìsí mi tabaka musnad ahmed volume six page thirty-three el-bukhari volume eight tabaka page one forty-eight bákan náà tabaka volume nine and fifty eight nínú bukhari anabiwa muhammad aleyhi salatu wa salam ó ní layuridanna layuridanna alalhaud rijalan mimma sọhibani mimma sọhibani ó ní wọn kó àwọn kan wá sí haud níbi àbàtà alijanna ni rìjẹ́lẹ̀ àwọn èèyàn kan mímọ mímọ sọ̀híbà ni nínú àwọn tí wọ́n bẹ́ mi ànábì lò wàràhánì tí wọ́n sì rí mi àdísù eléyìí tún clear ju ti àkọ́kọ́ lọ layuri dana alalẹ haod wọn ò kó àwọn èèyàn kan wọn ò kó wọn débi haodu báyìí débi àbàtà àlìjẹ́nnà mímọ sọ̀híbà ni nínú àwọn tí wọ́n já sí pé ní sọ̀híbà ni wọ́n bá mi rẹ́ wọ́n súnmọ́ mi wọ́n bá mi ṣe wọ́n bá mi jẹ wọ́n bá mi mu wọ̀rọ̀ àánì wọ́n sì rí mi téèyàn fi mọ̀ pé ọ̀rọ̀ pé tábẹ̀yìn kọ́ ni wọ́n ń wí sọ̀hábà ní sọ ó ní ata ìdá aráfa ọ̀hún ilẹ̀ ìyà wọ́n máa kó wọn bọ̀ bẹ́ẹ̀ títí wọ́n fi kó wọn dọ́dọ̀ mi wọ́n kó wọn wá síbi àbátánì tí wọ́n fi kó wọn dọ́dọ̀ mi rìjẹ́lẹ́n àwọn kan mímọ́ sọ̀híbà ni lára àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà mi sọ̀híbà wọ́n bá mi rìn wọ́ra á wọ́n sì rí mi ó ní ata ìdá àràfàáhùn ìlàyà tí tí wọ́n fi kó wọn dọ́dọ̀ mi ó ní wàrà àìtòhùnmù ìtàlàjùdù ni mo wá rí wípé ah, ah wọ́n tó lẹ́yìn mi ògbọ́n ẹnjìníà ìwà rí wọn nírì ẹni tí ò ní ṣe kíni o tí ò ní tò lẹ́yìn mi wọ́n tò síbòmí fọláàkù lánàá tí wàá máa sọ wípé rọ̀bí ìrẹ́ ọlọ́run ọ̀sọ̀háàbí ọ̀sọ̀háàbí àwọn sọ̀háàbà mi rèé ọ̀sọ̀háàbí àwọn sọ̀háàbà mi rèé fọyọ kọọlù làwọn màláìkà ó tún máa dá omi lóhùn wípé ìnàkàlà àtàdérí máa àhàdàsó bàdàkà ìrẹ́ ànábì ò mọ̀ ọ́n tí wọ́n dálẹ̀ lẹ́yìn rẹ̀ ńgbà tó kú wọ́n dán mẹ́wàá wò ànábì ní sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ fóun níjọ́ náà àdìsù kan túnú àdìsù mi nínú Musnad Ahmed volume one three eighty nine Sahihul Bukhari volume six hadith sixty nine to seventy naam wọ́n tún wá sọ fún wa yí pé nínú àdìfù míì sọ pé Bukhari náà ni òun sì ní the most authentic hadith àwa náà gbà bẹ́ẹ̀ àmọ́ n tà ń sọ ni pé èyí tí ò bá ti ní ìbámu pẹ̀lú Al-Qur'ani àní ṣe kí ni àní gbà àmọ́ eléyìí ó ní í ṣe pẹ̀lú àwọn tá a ti ń ṣe kí ni tá a ti ń kà wọ́n ní innakum mahshuruna ila Allahi ta'ala ànábì ní èyí tó dájú ni wípé wọ́n kó yín jọ síwájú ọlọ́run wọ́n ṣe kí ni ma'ashuruna ila Allahi ta'ala wọ́n kó yín jọ síwájú ọlọ́run yukhazu bi qawmin minkum zata shimal wọ́n wá kó àwọn kan nú yín sápá òsì tó ń bá wọn sàhábà rẹ̀ wí ni o innakum ma'ashurun ànábì ń sọ ọ̀rọ̀ yìí kí kókó wa ó lè mọ́ jìn sọ́fìn. So lẹ́yìn tí ó bá jáde láyé wọ́n kó yín jọ ní gbangba ọlọ́run yukhadhu bi qawmin minkum bi qawmin minkum wọ́n sì kó àwọn nǹkan nù yín zata shimali wọ́n kó wọn sápá òsì fa akul, tí wàá dẹni tí ó mọ sọ yìí pé ya rabbi ya rabbi ṣe rí i pé ọlọ́run ànábì sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ìpè èmi àtàwọn nǹkan máa pàdé àá sì ṣe mùnáza

ó ní wọ́n wàá máa sọ fún mi pé lẹ́mu yazalu muruta dín àlẹ́ àkàbìhìm wọ́n yẹ wọ́n gbò muruta dín àlẹ́ àkàbìhìm lẹ́ni tí wọ́n yí kúrò lórí ìlànà rẹ̀ tí wọ́n sì ń ṣe nǹkan mi munzu farakuta hum láti gbà tó o ti fi wọ́n lẹ̀ wọ́n yí ìlànà rẹ̀ padà wọ́n kì mí mọ́lẹ̀ anabi ní fàákùlù kama qala al-abdu salih lèmi náà bá sọ èmi náà wàá máa sọ. So gẹ́gẹ́ bí ẹrú rẹ̀ ní ti wípé nínú súrátù al-Ma'idah Quran one seventeen verse one seventeen one eighteen that is aya nine kọ́ nìyẹn Quran nine àbí Quran five àbí Quran five verse one seventeen one eighteen ó lọ́rọ̀ tá nẹ́bẹ̀ ẹ̀yìn sáwí lèmi náà wí í ó ní kí lọ́rọ̀ náà pé wàkúntún alayhim mẹ́ẹ̀dùm tù fi hìn ìrẹ́ ọlọ́run o mò ń jẹ́ ni tó lè sọ bí wọ́n ti ń ṣe àti bí tí wọ́n ti rí mo lè jẹ́rìí wọn mẹ́ẹ̀dùm tù lẹ́nu wọn bá àsìkò tí mo wà pẹ̀lú wọn fẹ̀lẹ́mẹ́ táwa fẹ́ ìtàní àmọ́ ń gbà tí wọ́n ọlọ́run ti wá gbẹ̀mí mi ṣe rí i pé àyà ikú ni kì í ṣorun ẹnjìníà <laughs> inna lillahi wa inna ilayhi rajiun. hariya ti won fi n tu oru re o pe ngba gba to ti komi lo orun ana so pe tohun ba lo to ihun ti o ma n se ilaliki ha mo oun o wa soro n teru re ni naa so wipe ire olohun kuntun alihim se idani mo le je ri won ma dumtu fihim lódì wọn bàgbà tí mo wà láàrin wọn falamma tawaffaitani ṣáwà sọ pé ńgbà tọ́lọ́run ti kun ànábì náà lóorun ni. ṣẹ̀rọ ẹ̀pọ̀ òun túmọ̀ rẹ̀ àfi ká tu fóorun yẹn náà àmọ́ falamma tawaffaitani àmọ́ ńgbà tí wọ́n ọlọ́run ti gba ẹ̀mí mi kunta anta rakiba alayhim ìwọ lókùtò ọmọ tí wọ́n ń ṣe wa anta ala kulli shay'in qadir ìwọ lọ́ba tó o sì ní kápá lórí gbogbo nǹkan in tu'adhibuhum fa innahum ibaduka tó o bá fìyà jẹ wọ́n ẹrú ẹni wọ́n wa in taghfir lahum tó o bá sì foríjì wọ́n fa innaka anta fa anta al-azizul hakim ìwọ ọba kàyàkàyà ni ọ́ ọba ọ̀jọ̀gbọ́n ni ọ́ kò sí èyí tó o ṣe tí o dá ayal qur'an inú sahihul bukhari ló wà o ọ̀rọ̀ pé kò sí ń bẹ̀ kọ́ rárá o ń bẹ̀ ń bẹ̀ ni o tìrí pẹ́ lómi mọ́ rò pé ẹ ká tún lọ sínú àdífù mi nínú sahihul bukhari volume eight one fifty one nínú hadith wọ́n lànàbì tún sọ yìí pé bẹ́yìn náà hànà kọ́ im láàrin pé mo máa dúró ní gbangba alikiyama ó ní idha zumuratun ní àwọn ọjọ́ kan ní wọ́n bá máa bọ̀ ata araftuhum débi pé mo mọ̀ wọ́n màá dá wọn mọ̀ pé lágbájáde lágbájáde lágbájáde ó ní kharaja rajulun min bayni wa baynahum èmi ò mọ̀ pé wọ́n ní pé pé lágbájá lágbájá tamẹ̀dúmọ̀ bọ̀ ń bì torí pé àwọn ń lọ ni ó ní lẹ́nu kan bá dínà láàrin èmi àti wọn yí pé halumma ó yẹ ká lọ fakultu ń wà máa bi ẹni yẹn léèrè yìí pé àìnà ń bo ni wọ́n ń lọ kọ́ọ́lá ilẹ̀ náà rí wallahi mo fọlọ́run búra inú náà làwọn eléyìí ń lọ. fi sahihil Bukhari fi sahihil Bukhari Imam Bukhari náà ó jẹ́ àmọ̀ páwọn sàhábà kan bẹ wọ́n ṣe kí ni wọ́n wọ̀ ọ́ bóyá ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí wọ́n ní bẹ́yìn ni àná kọ́ ìm wọ́n láàrin ibi tí mo máa dúró sí. Si ní ọjọ́ àdájọ́ ìdá sumuratun làwọn kan ó bá dé ata araftuhum débi pé mo dá wọn mọ̀ màá mọ̀ wọ́n pé lágbájá rèé tí n bá wá dá wọn mọ̀ màá mọ̀ wọ́n pẹ̀lú ọkọ wọn kharaja rajulun bayni wa baynahum lẹ́nìkan ó bá di pé rárá wọn lè dọ́dọ̀ rẹ ni ó wàá máa sọ wọn pé alumma ó yá ẹjẹ́ lọ ó yá ó yá fakultu àyìnà èmi ànẹ́bí wa wọn bẹ̀rẹ̀ pé ń bọ́ ni ẹni wàá máa ní ìlànà rí wọ́n lọ́ọ̀hìn iná ni wọ́n ń lọ kódà mo tún fọlọ́n búra sí i ah! ó ní kúltù wa máa ṣàánú màá tún wá máa béèrè pé kí ni wọ́n ṣe tó bá nì láwọn tí mo mọ̀ wọ́n wọ́n wàá máa sọ fáwọn ẹni pé innahum murtaddu ba'daka ala adbarihim al-qaqari lẹ́yìn tí wọ́n ànábi kú ìrìtà dùn wọ́n ṣe rí dáa wọ́n kúrò lórí ìlànà aláàdìbárí himil kàkárì wọ́n kọrí síbi tó wù wọ́n ni wọ́n ń ṣe ó láwọn yìí ó lọ bẹ́ẹ̀ pé àwọn eléyìí lẹ́yìn tó kúrò láyé àwọn fi ìlànà rẹ̀ lẹ̀ wọ́n fẹ̀sìn yẹn lẹ̀ wọ́n ń ṣe nǹkan míì ó ní zumma ìdá zumratun làwọn kan ó bá tún dé ni ó bá tún káwọn míì dé ata ìdá araftum débi pé màá tún mọ àwọn ìyẹn náà wọ́n tún máa pè wọ́n pé lágbájá wọ́n tún ní rárá alúmọ̀ yìí tún béèrè pé ń bọ́ wọ́n ní ilà náà inú náà ni wọ́n ń lọ ah, kí ló tún ṣẹlẹ̀ kọ́ọ̀lù innahum murtaddu ba'dak àlá adbarihim min al-qa'qari aláwọn eléyìí náà lẹ́yìn tó sì láyé mọ́ àwọn náà pẹ́yìn dà kúrò lórí ìlànà rẹ nǹkan mi ló ṣe anábì ní fala arahu yukhlisu minhum mi ò wá rẹ́ nìkan tí ó mórí bọ́ nínú àwọn tí wọ́n ń kó kọjá yìí illa mithlu amali noam àyàfi déédéé àwọn ẹran tí wọ́n ń dà á jẹ àwọn ẹran tí wọ́n lẹ́ni ẹni tó ń dà wọ́n jẹ wọ́n rí wọ́n wá ń lọ fúnra wọn ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ó mórí bọ́nu wọn ṣe kíni yóò kéré. àdìsù kan túnú nínú àdísù mi nínú almustadrik fi sahihain volume four tá a bá lọ adi seventy seven seventy four seventy five anabiwa muhammad ó tún sọ pé mà bá lu akuwamun kí ló ń ṣe àwọn èèyàn kan yẹn ni pé anabi kì í máa dárúkọ èèyàn yóò kàn ní kí ló ń ṣe àwọn kan èyí táwa fi ń dárúkọ lẹ́nìí èsì ọ̀rọ̀ fún mudirul markas èsì ọ̀rọ̀ àkíyèsí ọ̀rọ̀ kìíní kan ìtají ànábì kì í dárúkọ léyìí tó sì já sí pé Dr. Sharaf kọlọ̀njọ́ngùn lẹ́mi àwọn náà sì sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ pé mẹ́bàálù akọ́wàmọ̀ kí ló ń ṣe àwọn èèyàn ìwọ̀nyí àwọn kan yakulun tí wọ́n ń sọ wípé inna rahmi la yanfa'u إنه إن رحمي لا ينفع بلا إن رحمي موصولة في الدنيا والآخرة táwọn kan máa ń rò pé ìbí mi ò lè ṣàǹfààní rárá o ìbátan mi ó ṣàǹfààní láyé yóò tún ṣe kíni o yóò tún ṣàǹfààní lọ́run. ó ní wàá yín ní ayu adans èyí tó yẹ pé ẹ̀yin èèyàn wọ́n máa kó yín bá mi níbi àbàtà àlìjẹ́nnà ó ní fahiza hajid nígbà tí n bá wá dé kọ́mọ rìjálùn làwọn èèyàn kan ó bá dúró faqala hadha ya rasulallah ni wọ́n bá ní ah, lágbájá rèé kọ́lá hádà lílé yóò bá sọ pé ya rasul ana fulan ya rasulallahi ana fulan ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run èmi mà ní lágbájá wàkọ́lá hadha ya rasulallah ana fulan ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run èmi ni lágbájá fàkúlù qad araftukum èmi ni ó sọ pé mo mọ̀ yín mo mọ̀ yín walakinnakum ahdathtum ba'di àmọ́ ẹ dá nǹkan mi lẹ̀ lẹ́yìn tí mo kú warajatum alqaqari ẹ pẹ̀yìn dá nípẹ̀yìn dá tó jó. ẹ̀pẹ̀yìndà ní kéèyàn fẹsẹ̀ rìn kó má ṣẹ̀sìn tó bó ṣe yẹ kó ṣe àdìsọ ànábì náà ni. pé òun ó dúró àwọn nǹkan ó dúró ẹ̀wọ̀n ni ya Rasulallah eré òjíṣẹ́ ọlọ́run ana fulan èmi ní lágbájá eléyìí náà ni ya Rasulallah ana fulan èmi ní lágbájá ó lè mi wá máa fún ẹ pé araftukum èmi náà mọ̀ yín walakinnakum ahdathtum ba'di àmọ́ ẹ dáadáa kú lẹ́yìn tí mo kú warja'tumul khaakari kódà ẹ pẹ́yìn dá ẹ balẹ̀ jẹ́ eléyìí àdìsù ànábì ni ká tó lọ sínú àdìsù mi nínú musnad ahmed nínú volume three four hundred and ten muslim hadith four uh, volume four hadith one thousand seven ninety three ahmed volume three four ten muslim volume four one thousand seven ninety three wọ́n ní fàfi rìwáyàtì nínú ẹgbà wa kan yakulu sallallahu alayhi wa sallam anabi ni èmi wàá máa sọ pé asahabi àwọn ọmọ ẹlẹ́yìn mi fàkìlà àwọn yìí wàá máa fún mi lẹ́sìn yọ̀nà pé innaka la tadri ma ahdathu ba'daka ìrẹ́ anabi ò mọ tí wọ́n dálẹ̀ lẹ́yìn rẹ̀ fàkúlù búdàn búdàn aw suqan suqan liman baddala ba'di òun àmọ́ ni buudan búdàn egbe ègbé oya ijina ijina ijina súnkàn súnkàn iya iya liman badala ba'di fẹ́nikẹ́ni tó bá yí padà mi tó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan mi yàtọ̀ sí bí mo ti gbé nǹkan mi kalẹ̀ ànábì lóhun ó sọ bẹ́ẹ̀ pé búdàn búdàn súnkàn súnkàn ègbé dégbé ìyà dénúyà liman badala ba'di fáwọn tó já sí pé bí wọ́n ti ṣojú mi kọ́ ni wọ́n ṣe kí ni ni wọ́n ṣẹ̀yìn mi wọ́n ní ní rìwáyà kan kọ́ọ̀lá lè ṣùwádà Uhud àwọn tí wọ́n kú sójú ogun Uhud ànábì ń sọ̀rọ̀ fún wọn jọ náà bí ìgbà tí wọ́n ń gbọ́ níta ànábì ń wí ànábì ní ẹ wílẹ̀ àyè ashadu alayhim àwọn tẹ́ ń wò yìí o mo jẹ́rìí wọn o torí pé wọ́n kú lójú ànábì àwọn tí wọ́n kú lójú ànábì sí gasuwato hood ànábì wa ń sọ ń jọ́nà pé kódà àwọn eléyìí mo jẹ́rìí wọn dọ́dọ̀ ọlọ́run pé àwọn eléyìí ó ṣúwàdà fàkọ́ọ̀là abubakar fàkọ́ọ̀là abubakar àwọn abubakar o lè pè ní abubakar o sì lè pè ní abubakar wọ́n lè wá ní alasna ya rasulallah bí ikhwanihim nígbà tó ń sọ pé ó jẹ́rìí àwọn wọ̀nyí ṣáwọn èyí ṣara wọn àyè sọmọ ìyá wọn ni ṣàbò ó yẹ àbúrò abubakar lẹ́nu pé ah, èyí ṣe alasna ya rasulallah bí ikhwanihim ah, ṣebí àyè wá sọmọ ìyá wọn ni asilamu náà kàmá asilamu àwa náà gba asilamu bí wọ́n ti gbà á wa jahadna kama jahadu àwa náà jagun báwọn náà ti jagun wọ́n ṣe wàhálà àwa náà ṣe wàhálà gbogbo ohun tí wọ́n ṣe làwọn náà jẹ́ ṣe anábì ní bàlá ọ̀rọ̀ orí bá ní walakin la adiri ma tuhdithuna ba'di mi ò mọ ń tẹ́ ṣe lẹ́yìn mi ni mi ò ṣe nílé ṣe kíni mi ò nílé jẹ́rìí àwọn tí wọ́n kú lójú ànábì tànábì mọ bí wọ́n ti tán ànábì ń sọ pé mo jẹ́rìí àwọn wọ̀nyí Abubakar wa ni ah ya Rasulallahi alasna bi ikhwanihim ṣáwa náà yẹ wá aṣọ ọmọ ìyá wọn ni asilamu náà kẹmẹ asilamu agba islam báwọn náà ti gba islam wa jahadna kama jahadu àwa náà ṣe jihad báwọn náà ṣe ṣe jihad akírun bí wọ́n ti kírun agbàwẹ̀ bí wọ́n ti gbàwẹ̀ anabi ní balẹ̀ orí bí wọ́n ti rí bó ti wí wọn o walakin ṣáá ìyẹn ni pé bó o ti wí yẹn ó rí bẹ́ẹ̀ lóòótọ́ ọmọ ìyá nìyí nǹkan kan náà lẹ́jọ́ ń ṣe wàlákin àmọ́ lẹ́ àdìrí máa tó di sùn náà báàdì mi ò mọ ń tẹ́ dàálẹ̀ lẹ́yìn tí ń bá lọ ẹ dákun ṣé lẹ́yìn tá nàbì lọ nǹkan ò ṣẹlẹ̀ lẹ́yìn lọ́dọ̀ àwọn sàhábà mẹ́wàá mọ̀ ṣẹlẹ̀ mú àtàyè mọ́mú Málíkì làdísù yìí wà ó wà nínú mọ́ àtọ́hùn lil imami malik volume two page four sixty two a bá di sùn yẹn mbẹ bẹ́ẹ̀ bá tiẹ̀ lélẹ́yìí ó dà láàfíà gbogbo àwọn tó ń kọ́ kò tí wọ́n á ṣe léyìí dà ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní èèyàn ọ̀rọ̀ gan wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní gé. ẹyẹ yọ wá pàrọ́mù náà bà ní ádámọ̀. alágẹ̀gẹ̀ máa kú iṣẹ́ tó sọ mí máa dọ̀la. lọ́dọ̀ mi tó sọ mí mọ̀ ní ilé ẹ̀kọ́ àgbàkọ́rọ̀. alágẹ̀gẹ̀ máa kú iṣẹ́ bàbá. sọ mí máa dọ̀la. owó fún owó. iṣẹ́ mi ṣe ìkùnà ló fún ẹ̀dá aráyé wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.